onílẹ̀kùn ẹṣí yìí pàṣípàrọ̀ ní kúrò ayé onílẹ̀kùn ẹṣí yìí pàṣípàrọ̀ wèrè ti kọ́wọ́ onílẹ̀kùn ẹṣí yìí pàṣípàrọ̀ ní kúrò ayé onílẹ̀kùn ẹṣí yìí pàṣípàrọ̀ wèrè ti kọ́wọ́. kíni bẹ́ẹ̀ ni gbó Tinubu òun mọ́ ni yóò kíni bẹ́ẹ̀ ni gbó Tinubu òun mọ́ ni. àní kíni bẹ́ẹ̀ ni gbó Tinubu òun mọ́ ni yóò ọ̀pọ̀ nǹkan fara mélòó ló mọ níbẹ̀ o ṣàmùṣàmù ikú nítorí pẹ̀rọ ẹ̀kún abijẹ́ra ṣàmùṣàmù onílẹ̀kùn ẹ̀ṣí yìí pàṣípàrọ̀ níbo. ṣàmùṣàmù ikú nítorí pẹ̀rọ tẹ̀kùn abijẹ́ra ṣàmùṣàmù onílẹ̀kùn ẹṣí yìí pàṣípàrọ̀ ní kúrò ayé onílẹ̀kùn ẹṣí yìí pàṣípàrọ̀ wèrè tí kọ́wọ́ onílẹ̀kùn ẹṣí yìí pàṣípàrọ̀ ní kúrò ayé onílẹ̀kùn ẹṣí yìí pàṣípàrọ̀ wèrè tí kọ́wọ́. kíni bẹ́ẹ̀ ni gbó Tinubu mọ̀ ń lu mọ́ni yó kíni bẹ́ẹ̀ ni gbó Tinubu mọ̀ ń lu mọ́ni. àní kíni bẹ́ẹ̀ ni gbó Tinubu mọ̀ ń lu mọ́ni yó ẹ ká sàn mọ. ẹ ká sàn. ẹ ká sàn wọn tán. mọ́mì ní kí n gbé fún yín. ee madam ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ mọ́mì o ah. mo rí aláàtì kan tí wọ́n sẹ́ǹsì mi. wọ́n á gbọ́ wọ́n tún ní kí n fún yín lélẹ̀. Ah, again. yes kẹfì kún. <laughs> wọ́n ti kọ́kọ́ sẹ́ǹdì kankan tẹ́lẹ̀. Ah, ẹ wo ẹ̀yin lè mọ iyì ara yín nǹkan tẹ̀ ń ṣe fún mọ́mì ó ju nǹkan táwọn ń ṣe fún yín lọ. I need to appreciate you. ẹ ṣé madam. all right thank you very much. All right, gan. ẹ bá mi kí mọ́ mi dáadáa. wọ́n á gbọ́ wọ́n á gbọ́ wọ́n á all right ó Okay, ok madam. decision wo ni àwọn ìjọba wa ń make yìí kí ọ̀kadà máa ṣiṣẹ́ nbì kó má ṣiṣẹ́ nbì ṣé wọn mọ̀ pé ibi ni wọ́n fẹ́ fi máa pa àwọn èèyàn ni <laughs> àbí wàhálà wo lè lé ọkọ mi ebi ló délẹ̀ yìí o. wọn náà sọ bẹ́ẹ̀ inú mi dùn pé wọgbọn mọ̀ pé ebi ló délẹ̀ yìí báwo ló ṣe máa sọ pé wọ́n bá ọ̀kadà láwọn jurisdiction kankan láti àárọ̀ tí mo ti wà níbi iṣẹ́ lẹ́nu mi ò rí ọ̀kadà kankan pé mo fẹ́ já tíkẹ́ẹ̀tì àwọn náà dé mọ̀ pé di iṣẹ́ yìí tíkẹ́ẹ̀tì tá à ń jà la fi rọra ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tá a fi mú nǹkan sẹ́nu kí la fẹ́ ṣe báyìí. Ah. bí ọkọ mi ọlọ́run tó dá inú ní ìbùbù nǹkan tó máa jẹ ó ti ṣe lágbára ọlọ́run ọ̀nà mi àlà fún wa nítorí ẹ̀ ọkọ mi torí ọlọ́run má rọrùn nǹkan tá a máa jẹ ọlọ́run á pèsè ẹ̀ fún wa ṣó ti gbọ́ ju ọkọ mi kí ló máa jẹ ń sìn. ebi ò ti pa mi kan náà báwo rẹ mo wá òkè. Ah, ah, ọkọ mi wọn ṣe bẹ́ẹ̀ yẹn náà ó sọ pé kó má ronú mọ̀ pé ìrònú máa tún fa nǹkan míì ni Ọlọ́run máa ṣe nǹkan míì bóyá kí n jọ ọkọ mi. Ah, how are you there? mi ò tí ì parí ni àbí ká lọ wọ́n kọjá. no don't feel like it's okay. an asshole. oh that's all right. daddy. Um, that is not a problem. okay my love mm. i love you. Mm. Uh, how how are you doing my dear. Hmm. Happen. Mm. <laughs> Babe. yeah. I'm cool. <clears throat> o oh, entertain any? no I kàn fún wọn ká kàn ṣe in fact I'm mo ń béèrè lọ́wọ́ ẹ̀sìn driver bí ṣé ká drive i don't feel like eating at home. Ah, okay You are not like my eat out right <laughs> don't tell me you don't know how to cook. No, hey daddy <laughs> Don't say ṣe yeah. ah daddy complete ah ah ó yẹ kẹ́ trust me. Hmm. ah ah. ó mọ òwe kan tí papa mi máa ń sọ tó bá fẹ́ mọ ọmọ tó dùn ni kò sí ọbẹ̀ fún ẹ wò kó ọwọ́ ẹ ah. tí ọbẹ̀ bá ti dùn definitely she's perfect. dadi hmm? tó bá ti wá ń ṣe oúnjẹ tó wọ àwọn mini gown yẹn hmm. oúnjẹ máa tún. Hmm. sorry. Ah! Ah! <laughs> i got you. Um, màmá ẹ ló ṣe bá mi sọ̀rọ̀ tó ń sìn. ọ̀rẹ́ ẹ̀ kí ló sọ. she'll be coming home soon. Eh? <laughs> final in fact èèyàn ní láti lọ ṣe thanksgiving ní church really so mommy ti decide pé àwọn finally finally finally bọ̀ ń lé báyìí. you know what. okay o. Oh. she will be coming tomorrow. ọlá ọba. <laughs> yes of course. Mommy bọ̀ lé lọ́la yìí. yeah ó dẹ̀ ní ah. wọn kó agbóhùn ní airport. ẹ̀ẹ́dì eh, báwo kí lè ṣe láti tẹ̀lé lọ gbéyàwó yìí ìyàwó ah. yín bọ̀ wálé. Uh-huh. yeah so I, I, I, are you telling me you not missing your mom of course i'm missing her but ṣe mọ̀ pé bó bring wa up already mommy ò really spend much time pẹ̀lú Wálé she's always traveling. Uh, anyway my decision is the final ìwọ ló máa lọ gbé màmá ẹ ní airport lọ́la. ẹ̀mí ìgbé ẹ fẹ́ I need help Me, láti lọ gbé ìyàwó ní airport. So. <laughs> you're not serious mo need help bro. o mo need help rẹ go and pick your mom up tomorrow. kò sí wàhálà sá. i better. ẹ bá ah. ṣe fẹ́ ni are you free tomorrow Kajolo? yeah sure. Go free. Yeah má jẹ́ kí n hmm? má disturb me. ẹ ẹ ṣe lè disturb ara. this is better off in the room. no daddy ah ah, hmm. ah daddy. you know what i'm ah, talking about. daddy daddy. n bọ kálọ̀dún hmm. ó tiẹ̀ kì í sọ no mo ti fi bà ẹ́ kálọ̀dún room náà bẹ́ẹ̀ ni níṣẹ́ olóró níṣẹ́ olóró. ah ọ̀rẹ́ mi o kó àlejò mi o. ṣọlá ìwọ ló mọ èyí ni mo kó àlejò ẹ ah. ṣé wọn wá jálejò ni tèmi ṣáà ni wípé gbogbo nǹkan tá a jọ sọ yẹn àwọn aṣọ tí màá bá mi ra yẹn ah, ah. ó bẹ o. má wọrí ń yẹn gbogbo ẹni wọn bẹ get. o trust ah. <laughs> yẹ. ó dẹ̀ ní nǹkan tí mo fẹ́ bá daddy get ó hmm. lè wait láti rí eh. tó bá rí design yẹn fún ẹ àwọn èèyàn rà lọ́wọ́ mi gan. Eh. ah school ọmọ ẹ mà lọ sí ń pè é kẹ. Eh. hello madam. hello ma ẹ káàsán ma àkótọ́pẹ́ máa àkótọ́pẹ́ máa ló wa ló ṣeun. ẹ ó fẹ́ rẹ Rónkẹ́ díẹ̀ ni mà. látijọ́ wo nìyẹn ti bẹ̀rẹ̀. àná náà ló bẹ̀rẹ̀ a dẹ̀ ti gbé lọ sí clinic school. ẹ ṣé kò pọ̀ ṣá. no no kò pọ̀ púpọ̀ but um, nígbà tó máa fi dàárọ̀ ẹ̀ rí wípé instead of her getting better it's almost like no no no ma a kò rò pé òbí in her best interest kẹ́ wá gbé lọ sí hospital ni ok ok ma ok mi ti gbọ́ màá wá gbé màá wá gbé nsìn. all right ma ẹ má pẹ́ ma àwọn àmà expecting. ẹ lẹ́nu sísìn ni màá kọ̀ wọlé màá mú kọ́kọ́rọ́ mọ́tò màá wá gbé ẹ má wọrí màá rí yín láìpẹ́. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ẹ kú ìtọ́jú mi ẹ ṣé. all right ma ẹ ṣé ma bye. ọmọ ẹni ah, ah, wọn ló strong láti gbà ohun wà lè pè. wọn náà ti ń tọ́jú ẹ̀ mo jẹ́ sọ fún bàbá yìí. Ah, màá tẹ̀lé ẹ ṣé màá wá fi ẹ lẹ́nu. a lọ gbé at least mo gbọ́dọ̀ tẹ̀lé ẹ. ẹ adémi ah, wọ́n ṣẹ̀pẹ̀ bí láti hostel ọmọ ẹ̀ ni wọ́n ní ọ̀tẹ̀ strong. ó. ọ̀tẹ̀ ẹ̀ sick kò ṣe kékeré so mo fẹ́ sáré lọ kí lọ gbé so àwa lọ sí hospital. ẹ bó ṣe bá ṣe bá a sọ̀rọ̀ láàárọ̀ àná. i know. Um, shoprite shoprite shoprite. Ah, wo lọ́ba mú kọ́kọ́rọ́ mọ́tò àti black bag mi sáré lọ gbá fún mi mo fẹ́ jáde. o philip o need driver bí ṣe ń wò ẹ. no no no i'm good. o sure. i'm good i'm good. ṣé ìwọ nìkan ló ń lọ ni. no àjọ ń lọ ni. àjọ ń lọ ni mo máa tẹ̀lé. kò sí nǹkan kan. oya oya oya a ní pẹ́ o fẹ́ sáré lọ gbé Rónkẹ́ ní sùkúl ló take care, easy o a ní pẹ́ nínú àwọn. take care, easy o. àwọn adé ń ṣiṣẹ́ kò sí nǹkan kan. shoprite ń bolo ń bolo wá. sáà tí ìkẹrẹ sí ló dé tí wọn náà tún ṣe ọ̀gá ẹ̀ ń gbọ̀n wọ́n ń gbọ̀n ẹ̀yin lẹ síkì ní àbọ̀ ọmọ. kó dẹ̀ yé bí san. anyway wo inú fíríjì kó bá ń kó nǹkan tí mo lè mu. ṣé bí. tí ibo tí mo kí mo kì í mu tí ó ti wà nínú ilé ìtì pẹ́ náà. aṣùkọ̀ǹgọ̀ wọlú aṣiwèrè wọ́jà o àṣìwíwọlé aṣùkọ̀ǹgọ̀ wọlú aṣiwèrè wọ́jà o ikú ní torí pẹran ẹkùn wa bìjẹ́ ra ṣamuṣamu ikú ní torí pẹran ẹkùn wa bìjẹ́ ra ṣamuṣamu onílẹ̀kùn ẹṣí yìí pàṣípàrọ̀ ní gbòòrò wáyé onílẹ̀kùn ẹṣí yìí pàṣípàrọ̀ wèrè tí kọ́ onílẹ̀kùn ẹṣí yìí pàṣípàrọ̀ ní gbòòrò wáyé onílẹ̀kùn ẹṣí yìí pàṣípàrọ̀ wèrè tí kọ́ wáìtì bá wò ní kẹ́ irú kí lélẹ́yìí báyìí sí. ọkọ mi kí ló wá ṣe. mi ò mọ oṣù báyìí tì ní mọ́mì ah, mi ò tilẹ̀ ṣe ẹ ẹ mọ̀ ṣẹlẹ̀ ẹ kì í tẹ̀ lọ wọ́ mi ẹ gba kí ìdání ẹ kì í lọ wá omi wá náà because omi náà la máa dà sí àbí. kò ẹ kò ta sí ẹ lójújọ. mo ń bọ̀ ẹ kì sáyẹ lọ wo bébí ah, um, báyìí máa sún mọ́ mo ń bọ̀ eh. ẹ má bínú mà ní mọ́tò lè gbà tó yẹ. oh my god jọ. Oh ìbáyìí. kí ló máa ń ṣe báyìí. ìyá ṣe rí ah. ó ní o wá rò ó ní gbọ́dọ̀ wáyé fà á. àpàǹkà fara sí i sanwó jẹ́ kí má dorúkọ ẹ̀. ìyá ṣe rí káàdì owó àròkù síkò òdìgbò ìlú síkò fún mi lówó kí n máàkì orúkọ ẹ kúrò bó ti sanwó tiẹ̀. ó gẹ̀ẹ́dì ṣé mo gẹ̀ẹ́dì gáàdì àní kò sanwó tiẹ̀ kí n máàkì orúkọ ẹ kàn mọ́ jáde ò bá ròwú síkò. àbí kí n gbogbo ilé ìgbà. sáyidá ìyá ṣe rí ìyá ṣẹ́rí hmm. oh, forget. síbo lọmọ yìí wá lọ bá àyà bí ah. kí n wo kékeré. wọ́n mi wọ́n mi. kóre dé. kí lè ká kí ni ma. Ah. Rọ̀mẹ́lẹ̀! Ah. Kọ́lẹ̀! Akorede please Akorede Akorede Akorede Akorede ọkọ mi ọkọ mi máa bọ̀ ọkọ mi máa bọ̀ ọkọ mi máa bọ̀ ọkọ mi please má lọ má lọ please please please ọkọ mi please má tẹ̀lé ẹ̀wọ̀n mọ́tò ìyá ṣe é ní. àwọn ìyá ṣe é ní. ẹ̀wọ̀n sọ̀wọ́ kì í má kẹ́. Come on, come on, come on. I want more than I want. Yes, Sherry. Yes, Sherry. Okay, okay, okay. Fún mi lórúkọ ẹ. So that. Ọkọ mi, ọkọ mi oya oya oya let's take this thing out of here. hello hello hello madam wẹ̀rẹ̀ yẹn lóhùn he's a madman he's a madman hello. kò lè rí ìjọba ọ̀run wọ̀ ìyá ṣe rí. jáde ò wá ròhùn sí tó òdìwọ́. bóde ah. wá ròhùn sí tó òdìwọ́. òdìwọ́ òhùn sí tó fún owó sítọ́ ọmọ yẹn ò ní rí jọba ọ̀run wọ̀ wọ́n jẹ́ kó sanwó. ìṣẹ̀lẹ̀ ń bẹ́ẹ̀. tó wá ń ronú báyìí oyún tó ń wò yìí ti pọ̀ jù after all mi ò complain kò tí ì le tó bẹ́ẹ̀ yẹn lè tó wá ń ronú ronú ronú ronú ronú báyìí ọkọ mi ẹ kó dáa kó dẹ̀ yé ronú dè mọ̀ pé tí yóò bá ti dùn nù tèmi náà ní dùn kó dẹ̀ jọ torí ọlọ́run. Ṣadé. ṣé kò tó kí n ronú ni ṣé kò tó kí n ronú ni ó mọ̀ pé tí bá kúrò nílé yìí lásán kò sí bí mo ṣe fẹ́ dé ní ojoojúmọ́ tí mi kì í mú owó wálé àmọ́ nísìnyí kò sí kankan tí mo rí mú wálé mi ò rí kankan mú wọlé ṣé o ti gbàgbé pọkùnrin ni mi ni ọkùnrin ni mi. ọkọ mi àdúrà ni àdúrà la máa máa gbà àní dákẹ́ àdúrà ni ọkọ mi àdúrà ni ká máa gbà ó ti aláàjì Musiliu Akínsanya MC Olúọmọ tó jẹ́ ọ̀gá gbogbo àwọn union gan jẹ́ káwọn náà máa gbàdúrà ó dá mi lójú wípé Ọlọ́run máa gbàdúrà wa ẹ ọkọ mi jọ má ronú wọn. sí wàhálà àdúrà náà ni. bẹ́ẹ̀ ni ọkọ mi. wọn náà gbàdúrà. àmín àmín agbára ọlọ́run ọlọ́run àwa gbàdúrà wa gẹ́gẹ́ bó ṣe sọ ẹ̀ orí mi orí ọmọ ẹ̀ agbára ọlọ́run ọlọ́run máa lànà fún wa. àmín. àní bàbá èkó agbára ọlọ́run ọlá ńlá ọlá ńlá tó padà dé sínú ilé wa ẹ̀ lágbára ọlọ́run kọ́ mi. ìyá jẹ́ wọ́n tí wọ́n gbàdúrà. àmín máa sọ mo máa bá yẹn. you know I wan leave you now you know let's go inside. jalo dídì náà after you. but ojú ọgbọ́n jẹ sáré tó ṣe gbẹ̀gbẹ̀gbẹ̀ bíi pé nǹkan kan ṣe bọ́mọ náà ló ti dé àbó rọmọ eléyìí mm, eléwo adé eh. tó bá rí nínú mọ́tò mm. eléyìí ń gbọ́ òyìn kọ̀hún òyìn kọ̀hún. ìdí torí ọmọ eléyìí ó jọ oró yìí lára ẹ̀. ṣé tí bàbá ní kéèyàn wọ ọ̀rọ̀ ọmọbìnrin yìí ọlọ́mọ àkéèyàn ṣẹ lọ gbogbo ṣe ń gbọ́n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ wọ́n pè mí láti skul ọmọ ṣe kínní kan ọmọ fẹ́ǹtì ọmọ pass ọmọ tó pass àtúndó kọ́ lójókòó yìí. Ah. Eh? dádì ẹ má dá wọn lóhùn mo pass off for like few minutes. pass what. o ṣubú. ṣùgbọ́n òkè dádì. ah kí ló jẹ́ tó ń pass out kí ló dún sọmọ tó tún. kò ṣe ní pass out eléyìí hmm. eléyìí hmm. nígbà tí ò ní jẹun sírì yìí ni sírì láàárọ̀ sírì lọ́sàn-án sírì lálẹ́ kò lè ṣe oúnjẹ sòsírì yẹn wá jẹ́ bí oògùn òyì tó yẹ tó bá ti ń lò báyìí ó kàn máa jẹ́ kó yìí máa kọ́ ni. má bàjẹ́ má bàjẹ́ kò mú oúnjẹ ṣe tí shoprite ò bá sí mbẹ̀ kò lè ṣe anything. ẹ ṣe ìyàwó ọdún kẹ shoprite ó mọ nǹkan ṣó mọ àwọn ẹ̀bà tó máa ń tẹ̀ fún mi yẹn tó máa ń le yẹn pẹ̀lú àwọn ọbẹ̀ ẹ̀fọ́ yẹn jọ ń torí ọlọ́run ó ṣàdìpọ̀ ọmọ mi ti ń rù ọmọ tí ò dẹ̀ jẹun ó máa rù ni o jọ make sure mo bọ́ wájú mo bọ́ lẹ́yìn àbí bíi tiẹ̀ báyìí ṣọ́bí ṣọ́bí kò jẹ́ rí ẹ̀. Rónkẹ́ àbí tó bá ti ń padà sí skul ṣé kí ṣọ́ọ̀pù àgógó tẹ̀lé ẹ àbí. dáàdì mo lè tẹ̀lé mi lè fi ilẹ̀ o mọ́mì àti dáàdì mi lè fi ilẹ̀ bẹ́ẹ̀ni. ìwọ ọmọdébìnrin yìí gbogbo nǹkan ló máa mú ojú sáré change ojú lórí slip of tongue mo lè fi yín lẹ̀. slip of tongue. dádì ìgbà tí mọ́mì gbé mi bọ̀ láti school. mo rí ọ̀rẹ́ mr benjamin mm-hmm. wọ́n ti ya wèrè. Eh, mm, mm. don't say that èmi bẹ̀ wọ́n àwọn wòlú ya wèrè wà ní pé ó rẹ̀ wọ́n. Hmm. ó rẹ̀ wọ́n ìyá Rónkẹ́. dádì kí ni màá wá ṣe sí i. Rónkẹ́ ọmọọlá ìyá Rónkẹ́ from the look of things ọmọ you need the rest. daddy. Mm, you need it. Oh, mm, now go upstairs take your shower give her good food kó lọ sùn. we talk about it. ọ̀gá bàbá ẹ̀ náà ní the rest. ìṣó níṣó níṣó bàbá ẹ̀ náà ní the rest. daddy ṣé ìnà máa jẹ rice. no no wa okay for now. <laughs> good ọmọjọ́ òní ìwọ tó ń sọ̀rọ̀ nípa ẹnìkan ya àgbẹ̀ kan wá àwọn ṣe sí. n kò máa ní sùúrù mọ̀ mẹ́ report ẹ fún mi pé nígbà tí wàá gbóhùn ní airport pé o bẹ̀rẹ̀ sí harass one old man like that eh? why are you like that. I, I don't understand. darling yes, tẹ bá rí nǹkan tí akóredé ṣe lánàá i'm highly disappointed tẹ bá rí bó ṣe embarrass ẹni ẹlẹ́ni tó ń pe máà ní ẹni wèrè. omi ẹ má sọ fún mi pé torí madman tó fẹ́ abuse yín lánàá tó fẹ́ harm yín lánàá lè fẹjọ́ mi sùn dáadé lé lórí. tó bá rí wèrè ṣó dáa mọ̀ kí ló dé tó ń pẹ́ni ẹlẹ́ni ní wèrè mo trust bàbá tí mo ní pé tẹ bá wà ní if you are present at that situation yesterday ẹ máa ṣe ju nǹkan tí mo ṣe lọ i mean this man almost broke the glasses of my car mọ́mí nǹkan ló tún pariwo lánàá pé ó yá drive off drive off drive off tó báyìí bó ṣe ń báyìí bó ṣe ń gbá mọ́mí eh, no dadi nǹkan tí mo kọjá láti ṣe ni pé mo ń tọ́ láti defend mọ́mí. that's all right that's all right listen let me talk to you you see ṣe rí àwọn tó ń gbé western world ìwà wọn yàtọ̀ sí ti wá eh? and to you everybody is important má pe man. that it is obviously. akóredé mo kàn ń sọ tèmi fún ẹ nǹkan tó ṣe mi appreciate it. okay ma. hello Ma. mọ mẹlẹ ni kò drive off tó o pé inú ọmọ wọn ti wà upset àánú làwa rí gbà eh? treat everyone with respect. okay ma okay? You're getting married soon. Ṣé pọ́n wá ṣerú nǹkan bẹ́ẹ̀? Yẹ mọ̀ mẹ́lẹ̀ ni kò drive off kó o pé bóyá bó ṣe ṣe o ti wà upset kí nǹkan má lè ṣe ọmọ títí ẹ̀ pé move move. Eh? Mo fẹ́ okay okay okay sir. Don't say a word. I'm not saying anything sir. Better. My dear man, bínú jàre ṣùgbọ́n hmm? má bínú ẹ̀ jẹ́ ta ló mọ̀nú o yìí ló jì ọ́. Ah, ọkọ mi ó ti ṣe tó èmi ti fẹ́ máa lọ. Ah, káre o ti páàkì ẹ dáadáa. ṣé ṣé o gbé omi dání sí oúnjẹ yẹn. ah mi ò rántí bọ̀ máa lọ mú ní kitchen sí máa àdẹ mọ́. èyí tó cold dáadáa ni kò fi sí fún wọn. mo ti gbọ́ wọn. o káre má. mọ́mi kí ló ṣẹlẹ̀. Ah, màá ti rún nǹkan kan o èmi wò pé èyí tá a fi ń gbóúnjẹ lọ bá dáàdì níbi tó wà all the time ẹ mọ̀ pé ó wà stressful wọ́n mọ̀ pé kí ló tà ṣe gbé wọn wá sínú ilé. agbedade ẹ wá sílé. yes instead of going all the way going and coming going and coming. omi mm, ìpè ká máa tọ́jú wọn nínú ilé báyìí. exactly. ó lè rí sọ mi ò tiẹ̀ ronú lọ bẹ̀rẹ̀ rárá mm, ó rí sọ mm, ok ó kàn yẹ pé kì í ṣe nǹkan tá a lè ṣe ní pàjáwìrì báyìí hmm, ask me why. why. ṣé wọn pé dáàdì ẹ ó ti da bara méjì kì í ṣe bíi tiwa kì í ṣe pé mo fi ń bú wọn o but the fact remains that uh, nǹkan ti rán pẹ̀lú ọpọlọ wọn so ó máa difficult díẹ̀ pé ká kàn gbé wọn sínú ilé báyẹn kó má lọ harm any one of us ṣó ti yẹ ẹ́ sìn but I will think about it èmi náà gbé ìgbésẹ̀ lórí ẹ̀ so màá make sure pé mo wá doctor kan tí màá bá sọ lè tó yẹ màá understand the situation tí wọ́n wà èmi á ṣàlàyé condition wọn fún so wọ́n á lè wá máa bá wa take care àwọn nínú ilé àbí yẹn ń kọ́ so ìyẹn máa take many time there so màá ṣiṣẹ́ lórí ẹ̀ máa gbé gbèsè àbí yàrá kúkú wà nù létà lè gbé wọn sí lóòótọ́ yàrá wà yàrá wà ṣùgbọ́n ti dókítà yẹn ṣe pàtàkì so jẹ́ kémi kọ́kọ́ ṣiṣẹ́ lórí yẹn náà ó yá tètè lọ gbóúnjẹ fún mi. Àwọn ọmọ tó ń yá sí àwọn We buy. àwọn boys wo. Mm, àwọn ọmọ tí mo ní kàn lọ tẹ́kẹ̀ àǹkọ́ kan fún mi. Hmm. adé kó tó ṣe ó dáhùn. tó bá ti ń dọ̀rọ̀ tó ti mú seriousness wọ báyìí ṣé mi ti kọjá àyè mi o. Hmm, ti kọjá àyè ẹ̀. kí ni mo ṣe. ó ṣe mí náà èmi kankan kẹ́kọ̀ọ́ ló ṣe. ìwọ. Mm-hmm kò dẹ̀ tún ṣe ìwọ nìkan. èmi nìkan kọ́ a ah, pọ̀ tó ṣe. ẹ ṣé mo ti báàdì bẹ́ẹ̀ ti fi ń ṣèyàn púpọ̀. àdè mm-hmm. kó tó ń ṣe ọ̀dà o. tó ní mo ṣe. mo ń bẹ sọ̀rọ̀ Mr. Benjamin o kò wé ìvẹ̀ o tiẹ̀ you know, attack importance sí o kò dànù bẹ́ẹ̀ ni pé kò wà important why tó ń behave bẹ́ẹ̀ kódà. Mr. Benjamin was your friend. ọjẹ́ǹsì ló fi pè mí oní kí n máa bọ̀ kíákíá kíákíá adéríwẹ̀ ọtí ló gbé síwájú lóhùn náà kí ni nǹkan tó wọ́n jẹ́ǹtì náà tó fi ní kí n máa bọ̀. Benjamin baba òdeere ni ẹkùn tí ẹkùn ẹkùn gẹ́ǹsì pé kí ni kí ni ọ̀gbẹ́ni ilé rí tó lè máa fi kú iṣẹ́ àmọ́ àbọ̀gẹ́ ẹ̀kan tí ẹ guest. Yẹmi ọmọ arówó lò hmm? ó mọ̀ pé mi ò good lórí guessing kò sí bí mo guess di ọ̀la màá fẹ́ lè ah. mi ò mọ̀ àní fail. àmì ó yá ẹni mi ò lè mú mọ mi náà ṣàṣẹjọ rìn ni sọ nǹkan tó ṣòro èmi ti wà yígà láti mọ nǹkan náà. <laughs> wọ́n eh, pé mo ṣe sọ hmm. kíákíá lèmi náà ń bẹ́ bọ̀ ni. àfẹ́ lè rí olúwa wa èèyàn dẹ̀ ń bẹ. síbẹ̀ bẹ́ẹ̀ni God is still God. bẹ́ẹ̀ni yes ẹ wá sọ nǹkan tó dé. àní ohun tó fọ́nì jù ni pé mo kàn ń ro ọ̀rọ̀ wa tá à ń ṣe pẹ̀lú àwọn ac yẹn. oh adébọ̀lẹ̀ and company everything. Mm, yẹ òun ni mo rorò ti fi gbàgbé sórí iṣẹ́ ìyá ìgan ló wá jí mi wọlé. bẹ́tà ká mọ́kàn kúrò lọ́dọ̀ àwọn ah, wọn níṣẹ́ fún wa nì. níwájú ọlọ́run ọba àti èèyàn nígbà tó máa di mẹ́fà dájí ọmọ kọ́ńtà tiwa tá à ń lò yẹn ẹ̀ ló ṣe olórí ah bàbá wọ́n máa pè é tó bá di seven thirty o ẹ̀yin náà gbéṣẹ́ yẹn fún o mo rò pé àbọ̀ ah, yìí àbọ̀ ah, yìí kò dẹ̀ déédéé pè mm-hmm. exactly seven thirty èmi gan ò lè sùn mọ́ mo jókòó pé seven thirty aṣáájú bẹ́ẹ̀ mò ń wo aago mò pa seven thirty bọ́ sórí exactly seven thirty sí ìwọ́n kan pè mí ni hello ẹ̀yin àti kejì yín ẹ wá sọ́fíìsì wa everything ti wà sẹ́ẹ̀tì kankan tẹ́lẹ̀ bá ẹ ṣáà sọ pé ẹ yọ láàárọ̀ yìí ẹgbà wọn ti gbèsè yẹn fún wa. a ti gbà o. Ah! a ti gbà. ọlọ́run mà ṣe o àbúrò wa la ta ṣe lórí ẹ̀ ni. ọlọ́run ọba. adébọ̀wálé and company ti gbé iṣẹ́ yẹn fún wa. àwa la máa ṣe ah! àwa náà gbé fún. Ah! báwo la ṣe wá fẹ́ rówó ṣe bísínẹ́sì yìí o. àbá gbàgbé bó ṣe ṣẹlẹ̀ àlódere ni kọ́ńtrátì lè yàtọ̀ nílẹ̀ tá ń gbà eh. seventy percent inú owó wọn eh. wọn ti dé ọmọ rẹ ní oh god ọlọ́run ṣeun. ọlọ́run ọlọ́run ṣe ẹ̀yin ilé ìkọ́ for celebration. ọlọ́run kí nǹkan kí nǹkan láti wákàtí ọwọ́ rẹ. wo ọmọ ìrà èwo nu wọn kọ́ ti wá kọ́ wọlé kọ́ wọlé kọ́ ti wá. Mm. very good friend tí mo mọ̀ tí everybody mọ̀ kò tiẹ̀ sí nǹkan tó jẹ́ kí ọ̀rọ̀ yìí máa bọ́dà mi ju nǹkan tí ọmọ ẹ sọ on our way home today. kí ló sọ. a rí Mr. Benjamin mm-hmm. ọmọ mi láti máa bí mi wípé mom ṣé. She bí Mr. Benjamin ṣe wà yẹn táwọn dáàdì àti every other friend tí wọ́n help wọn ṣé tó bá jẹ́ pé bàbá òun ló wà nípò yẹn. ìlera mi kọ. ó dáa. mo lè sí ipò yẹn. tó bá jẹ́ pé ọ̀tá bàbá òun ló wà nípò yẹn hmm. ṣé báwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe máa ṣe nìyẹn èmi náà wá rò wípé ah ojú ti ọ̀rẹ́ mi ojú ò tì mí ẹni yẹn lè ò ní tìjú. ó dáa bó ṣe rí nìyẹn olórí mi nǹkan kan ò ní ṣe ẹ́ àmín nǹkan kan ò ní ṣe ọmọ àmín nǹkan kan ò ní ṣe gbogbo àmín. sórí ọ̀rọ̀ Benjamin tó ń wò yìí Benjamin ló fúnra rẹ̀ create problem yẹn òun ló dákọ́ ilé yẹn fúnra rẹ̀ so ní láti dá gbé bẹ́ẹ̀ ni. praise the lord. hallelujah. ǹjẹ́ ẹ lè gbé ọ̀rẹ́ yín yẹn ẹ lè gbé wá bíbá. bàbá nu olúwa ibi tẹ́ lọ yẹn máa ó máa kò ń ṣe ọ̀rọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ jámi ò ń ṣe ọ̀rọ̀ wèrè gangan kan ó ti ya wèrè ó ti wọ ọjà àti pé ẹni tá àti ẹ̀ mọ bí tá àmọ́ bí tó wà bọ́dá fẹ́ wá sí ẹ̀yin náà dẹ̀ mọ̀ ọ̀rọ̀ tó bá sọ pé èèyàn ya wèrè èèyàn lè ya wèrè ń bàdàn kó jẹ́ Kaduna náà ti máa lọ rí hmm. so torí ìdí èyí ibi tí ibi tí a ti nílò ẹ̀yin nìyẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ohun tẹ́ bá lè ṣe fún wa ẹ gbìyànjú láti ṣe. Ah! àsìkò tẹ wá yìí náà àsìkò tó dára ni torí ìsọjí alágbára kan ó máa bẹ̀rẹ̀ lọ́la ọlọ́jọ́ méje ni ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wáyé náà ó ṣe déédéé a máa fi ọ̀rọ̀ rẹ yín sínú àdúrà gidi tí bá ti dórí òkè. alàgbà ẹ má jọ lórí Ọlọ́run ṣé nínú àdúrà tẹ máa fi sí yẹn inú agbá mi gbọngbọn gbọngbọn agbá mi àdúrà ni kẹ́ ẹ fi sí o. praise the lord. torí wípé ẹ àwa tá Benjamin ohun tó ń ṣe yẹn ó jẹ́ nǹkan dojú ẹ̀yin náà ṣàmọ́ orí èèyàn tá jẹ́ nù lẹ̀ yìí bí ló ṣe tó ẹ̀mọ̀ èèyàn tá jẹ́ ṣé wàá dáa kó wá gbọ́ pé irú ọ̀rẹ́ ti wà kí kókó wà nírú situation yẹn káwa tàjọ́ rẹ̀ ká má lè rescue ẹ̀ ẹ̀yin náà rí i pé ó lọ fà. ṣe ẹ nígbàgbọ́. Ah, mo nígbàgbọ́ mo ṣe débì. ẹ nígbàgbọ́. bẹ́ẹ̀ ni. olúwa dáwọ́lé. àmín. kò sí nǹkan tó ṣòro ṣe wájú olúwa. bẹ́ẹ̀ nínú àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ méje yìí a máa rí ìṣípayá ọlọ́run máa fọ̀nà hàn wá ọlọ́run á dẹ̀ dáwọ́lé ṣùgbọ́n ẹ̀yin náà nídìí láti ràn wá lọ́wọ́ lórí ẹ̀ ẹ̀yin náà máa bá wa lọ sínú àwẹ̀ àti àdúrà. tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Benjamin kò sí ṣòro má ṣe fún what are we friends for I will do that for you. praise the Lord hallelujah praise the living Jesus. Hallelujah alàgbà ọjọ́ tẹ wá síbi mo sọ fún yín pé kò sí ní tó pamọ́ níwájú olúwa <laughs> lórí ọ̀rọ̀ rẹ yín àwọn àgbà ló ṣẹ̀ hmm, àwọn àgbà wọ́n sì ti parí ọ̀rọ̀ rẹ̀ mi ì lè tàn yín ṣùgbọ́n ẹni tó bá wá dúró pé òun fẹ́ gbà sílẹ̀ a jẹ́ pé ẹni náà ṣetán láti san ìdíyelé. alàgbà ẹ̀dẹ̀ tí mo ti rẹ̀ pé ọmọ yorùbá ni mí mo gbọ́ yorùbá tó bá ti sọ̀rọ̀ díyelé yorùbá náà ló sọ pé owó tó bá ti níye àbùkù kàn án èmi nìkan kọ́ ni mo ṣe ni mo ń sáré fún benjamin gbogbo wa ni o ẹ dẹ̀ mọ̀ pé nínú ìlú ta wà yìí tó bá ń sọ̀rọ̀ pé àwọn èèyàn wà nílẹ̀ yìí wọ́n ní owó ọlọ́run fún wa iyekíye tó bá di iyekíye tó bá di ilé ọ̀rọ̀ Benjamin ẹ sọ fún wa á sàn owó lè tán láyé ká owó lọ́rùn ayé náà lówó tá a nídìí wa àdìrẹ́ láti nà lé Benjamin lórí ẹ̀yin ẹ sọ iyekíye iye tán di ẹ̀ ẹ̀ sọ iye ẹ̀ fún mi. ìdíyelé tí mò ń sọ kì í sọ̀rọ̀ owó o. a jẹ́ pé ẹni náà ṣe láti fi ọmọ rẹ̀ di àbí kó pàdánù dúkìá rẹ̀ tàbí kó gangan fi ẹ̀mí ara ẹ̀ di. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ọ̀nà àbáyọ wà. ẹ nínú nínú alàgbà ah. Ah, ah. ẹ ti ń lọ fà á mélòó ni ìyàmọ́ yẹn níbí àpọ̀ à. Ah fẹ̀mí di fọmọ di fi dúkìá di ṣé níbi tí a dé yìí níbi tá a wà yìí Benjamin máa gbàgbé léèbú ẹ̀ ni torí pé ńgbà tó wọn àtàwọn àgbàlagbà yẹn ń pa nǹkan pọ̀ kò sójú àwa àwọn òsì ń bẹ sọtọ́bàjọ máa yanjú ẹ̀ náà àwọn ní láti mọ̀ sí ẹgẹ́ mi ráì so òun ló mọ ohun tó pa àwọn àtàwọn àgbàlagbà yẹn pọ̀ wọ́n á yanjú ara wọn ìyẹn má wọrí ó ti yé yín níbi tí a bá dé yìí níyìn lórí wa ràn mí lọ́wọ́ dé o ẹ ṣe alàgbà màá tún máa rí i. ṣé o ti wá rí i pé ọ̀rọ̀ Benjamin n tó wà lẹ́yìn ọ̀fà ó ju oje lọ. ó jù lọ. ṣé wàá dá kí n rẹrù ẹlẹ́rù kí n fa tèmi kọ́wọ́. ọlọ́run ní jẹ́. torí ìdí èyí ọlọ́run á ṣe kí ni ọlọ́run á jí wa rẹ̀. irọ́ ni. bó ṣe ń rí nìyẹn. irọ́ ni. ó kọjá àyè ẹ̀ ni tí ò bá kọjá àyẹ̀ kò ní rí nǹkan tó ń fò sí. ọlọ́run àbá wọn ṣe o. dani mo mà ní nǹkan tí mo lè sọ fún yín. torí nǹkan tó fẹ́ sọ ló ṣe jẹ́ kí n sùn. má bínú ọkọ mi. mo gbọ́. mo fẹ́ sọ fún yín pé mò ń travel lọ làwọn. again why are you like this now ìgbà ló ṣe èdè láti lóyìnbó òdè láti lóyìnbó ó tún ti travel ó tún fẹ́ travel again. calm down jẹ́ kí n explain fún mi má bínú ọkọ mi jẹ́ kí n explain bí mo yẹn ń bọ̀ àwọn èèyàn fi nǹkan ràn mí gan then àwọn ọ̀rẹ́ mi tí mo bá gbé nǹkan wá mo ti sọ fún wọn pé mi fúnra mi ni màá fún wọn lé má bínú mi ní pẹ́ dé. ṣé dandan ni kó jẹ́wọ́ ló máa mú lọ ni. ọkọ mi please. Please. Oh. Please. Please. Ní pé dé. Owó ló mọ̀. Ṣé wàá ń bínú náà nìyẹn? Náà mo bínú dàrọ̀. Bébí. Mo bínú lẹ́nu. Má bínú, má bínú. You know your baby love you now. Má bínú. Please. Ṣé àmà pẹ̀lẹ́? Okay. All right. báwo ni ọjọ́ mẹ́ta. àwọn ọmọ mi ń that's good you're beautiful. You, <laughs> oh, of course daddy uh, she's beautiful. I trust you. Ah. lọ ah. beautiful ta my baby is cute too. Ah, tó ba bá fine ta ló fẹ́ fi jọ. èmi ni mo ní kí ọkọ mi pè é. meeting tó máa hold lọ́la ni le sí around mo fe travel. No, mommy, mommy, I'm not being. You don't got something like that. She won't be available tomorrow. Dad. Yeah. So àjọmọ yìí méjèèjì ni. Uh-uh. And then why in support of it? Uh-uh. No, no, mommy, this is like uh, a bet of the same feather thing for me. Will you shut your mouth? It's because you're not around. Lafi delay uh, wedding um, preparation until this time. Wobi, Wobi, ibi tí màmá ẹ̀ lọ wà ìpò chance ah. so, you're jealous. Uh, it's actually not funny i'm i'm not finding i'm very sorry i'm not finding very funny ma. mo ti sọ so eh, eh, eh, far. mo bá wọn bíbí ẹ mo ṣe máa feel na oru la náà na. already a ti postpone postpone and this moment again àmà tí wàá sọ fún wọn ó mà dá pé serious. But tó ṣẹlẹ̀ ni pé àwọn ọ̀rẹ́ mi tán ọ̀dà nǹkan lọ́wọ́ mi tí mo bá wọn rà deliver ẹ̀ fún Mm-hmm. mo ti explain fún dáadé mm-hmm. ẹ má mm-hmm. bínú. no kó màmá ẹ wọ́n fi business ṣeré. ọmọlá. that means you need to talk to your parents that amani láti adjourn date. So baby o ti wa okay since mommy bá ti promise wife pé during our wedding she will be there so. trust me. Ah, ah, ah, o sure pa sure definitely she will be there. i will explain to them so they will understand. Oh, uh, definitely kò ní sí ní ní wedding ọmọ yìí that is impossible. so kò fọkàn balẹ̀ ṣùgbọ́n. Hmm? ẹ wẹ make yourself comfortable n lọ sí kitchen kó prepare nǹkan kan fún ẹ. ṣé mo lọ sí kitchen àbí kò ń dìde kó lọ sí kitchen. so o ti mu wálé lẹ́yìn mi right. o mọ̀ mo ti máa tẹ̀lé ọ kitchen o mọ̀ pé eh, something else can happen. like what. kade bẹ́ẹ̀ náà. Uh. actually oúnjẹ yẹn lè máa tèjì náà. ẹ eh, come on take her to the kitchen. I'm, I'm very serious that day. <laughs> mo bọ̀ let's go to the kitchen mo ń bọ̀ a lè gba kitchen wọ lọ sókè mo ń bọ̀. èmi tó bá ń wù ẹ́ kó bá a inú jì gángan o ta ló mọ̀nú ọ̀ yìí ló jì Hello? Mr. Lakunle. Èmi náà ti fẹ́ ṣe tán lé mo ti ń bọ̀. Ẹ máa tó dọ́dọ̀ yín sìn. Ọ̀rọ̀ kò sọ àlà. Okay sir. Inú ìbá. arábìnrin bí n bá ní sí ọ gbọ́ ó pé ọkùnrin ọ̀hún ó lágànná. bẹ́ẹ̀ ni bàbá. Ah. Eh, eh, eh, òpéwèrè rẹ ti wọjà ah. yóò ṣòro díẹ̀ ọ̀gbọ́n bí fákànṣe wí ó ní aṣíwín wọlé aṣigọ̀gọ́ wọ̀lú aṣiwèrè wọjà ikú nítorí pẹ́ràn ẹkùn abìjẹra ṣàmùṣàmù kó nílẹ̀ kún ẹ sí orí wèrè tó bá ti lè ṣe tó wọjà wèrè rẹ ti kọ́ wọnù. ọ̀dà ọ̀dà ọ̀dà ṣíṣe kù. bàbá ohunkóhun tó bá máa ná mi èmi ò kọ o màá náwó any amount ẹ bá fẹ́ gbà màá san fún yín ẹ jọ àánú ẹ̀ ń ṣe mí kára wọn ṣáà ti ya ejò. ọ̀dà ọ̀rọ̀ rẹ dá àmọ́ àfi tẹ́ ẹ bá gbé wèrè ọ̀dọ́dọ̀ mi o hmm. wèrè tí wọ́n wò mọ́ gbọ́dọ̀ mọ́ mo gbọ́dọ̀ fojú rí ngbà ń bá wo tún ṣoṣo ni wọ́n mọ̀rú wèrè tí ń ṣe wọ́n sì mọ̀rú oògùn tó yẹ ká lò fún ẹ lọ́ọ́ rẹ̀ gbé wá o. bàbá èmi yẹn máa le díẹ̀ o ah, ah. èmi ò lè gbé wèrè kí wèrè wá bù mí jẹ

ẹ̀pà ló ní kọ́ mọ́ lè pa òun mi ló dà àbá alágàmọ́ bá ti dá lórí gbà yóò sì gbọ̀sìn lẹ́nu ẹ gbé dọ́dọ̀ mi mọ̀ ń bọ̀. bàbá ẹ dẹ̀ ṣú ọ̀pẹ tí n bá lo kinní yẹn ó máa tẹ̀lé mi. Ah! ó mà ṣe o nítorí pé ọmọ mi délé ni àròlé ọlọ́ọ̀fẹ́ ìgbò mẹ́kùn jẹ́ mo wá fún ọmọ ń ṣé bàbá àgbà ò ní tán lórílẹ̀ o. aṣíwíwọlé aṣùgbọ̀ngàn wọ̀lú aṣíwèrè wọ́n já o àṣìwíwọlé àṣùgbọ̀ngbẹ̀wọlú àṣìwèrèwọjà o ikú ní torí. ẹ ká sùn kú how far daddy ṣé wọ́n ṣì wà níbi tó wà. ó wà òkè kò sí nǹkan tó ṣe wọn. Ah, thank god <laughs> thank god mọ́mí mi kì í. Okay. ẹ má wọlé kò sí kankan ẹ eh? ara dáàdì kan ti balẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ. are you serious? Eh, ẹ jọ ẹ dẹ̀ make sure pé wọ́n jẹun ojú mi lọ ti máa ń jẹ ẹ. mọ́mí dẹ̀rùn mi sẹ́yìn. wọ́n ní fún yín two four six eight ẹ wò ọmọ ìfún líle. ten bill líle yìí. ẹ wo nǹkan tó ní fún yín nìyẹn. àwọn owó yìí pọ̀. Ah, pọ̀ kẹ̀. Ah, ẹ wo eléyìí ò pọ̀ ṣé gbogbo nǹkan tẹ̀ tí ń ṣe fún wa yìí ẹyọ èèyàn mélòó ló lè ṣe ẹ gbogbo bí ta ni nǹkan tẹ in fact nǹkan ta ni kẹ ṣe ẹ tẹ̀ ń ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ wá ní ká má máa fún yín lówó. ojoojúmọ́ ni mo mọ́nítọ̀ wọn ẹni tó bá kúrò bẹ̀rẹ̀ sí máa ń dúró kọ́kọ́ dé kí tó kúrò bẹ̀rẹ̀ ah. so mo ń ṣọ́ movement wọn tó bá lọ màmí sọ pé dé kó tó kúrò nígbà yìí so ẹ má wọ ẹyẹn fọkàn yín balẹ̀. ẹ ṣe gan ẹ ṣe gan mm. all right now. ẹ̀yin náà ń ṣe ju bẹ ṣe ẹ ń tọ́jú mi. <laughs> Ah, ẹ wọ ilé kú ẹ ṣe gan ẹ bá ń kí mọ́ mi o. wọ́n á ẹ ṣe gan. dàbọ̀. ta ló mọ̀ nù ọ́ yìí ló jì ọ́. dáde èyí náà tún jáde. yẹ ṣé o tún fẹ́ tẹ̀lé mi jáde. mi ò tẹ̀lé yín jáde láti mo fẹ́ rí yín. what about. i'm not happy. why. ẹ jẹ́ kí n mọ̀ tí o bá kí n ṣe pé mọ́mí mi bí mi ṣọlọ adopt mi ni. kí ló mean ṣé òòjọ́ mi àbí òòjọ́ màmá ẹ̀ come on. ẹ ẹ ní sọ̀rọ̀ kò ń sọ̀rọ̀ jíjọ ń sìn ṣe imagine pé mọ́mí sọ fún mi pé àwọn tó fẹ́ travel tọ́bẹ̀ mọ̀ pé my wedding is just few days ahead ẹ eh, imagine mo fẹ́ ṣe wedding wedding mi is just one week ahead wọ́n mi sọ fún mi pé àwọn tó fẹ́ travel again. wọn ò bá mi ṣeré o wọn lórí wọn láàrin wọn fi tíkẹ́ẹ̀tì wọn mi wọn ti book ticket yẹn already dadi. ẹ eh, okay. mo ti bọ yín sá. jẹ́ kí n dé i'll talk to her. mo ti bọ yín. Eh? i'll talk to her. Hey panijẹ kó má ṣe panijẹ amakoye dun mọwúru mọwúru mọwúru mọni mọni gbòòrò wáyé fà á. ọ̀pọ̀ nǹkan farasin mẹ́rin lójú lè tó ọ̀pọ̀ nǹkan farasin mẹ́rin ló mọ níbẹ̀ o ọ̀pọ̀ nǹkan farasin mẹ́rin lójú fẹ́ tó ọ̀pọ̀ nǹkan farasin bá mi bọ̀ o zaita mira dọ̀mẹ́ra kárí àríyá. aṣíwọlé aṣùgbọ̀ngàn wọ̀lú aṣíwèrè wọ́jà o ẹyẹ lákúnlé ló ń sọ̀rọ̀. màá pè yín padà màá pè yín padà lórí nọ́mbà yìí. ọkọ mi lákúnlé bàbá fèyí ṣara oúnjẹ ti jiná ṣe ń bá wá sẹ́ẹ̀fù àbí báwo. kọ̀ọ̀kan tí mo gbé ìsìn ló bá fún mi. kí ló ṣẹlẹ̀. woman kan ló pè mí sìn. àwọn sọ pé àwọn gba nọ́mbà mi lọ́wọ́ ẹnìkan ní neighborhood pé àwọn gbọ́ pé mo máa ń wọ wèrè kan pé ẹbí àwọn ni wèrè yẹn pé àwọn fẹ́ gbé láti lọ tọ́jú wèrè tí mo máa ń fún lóúnjẹ ni mo sọ. ẹ mọ̀ dẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ náà láti máa ń rí owó lẹ́gbẹ̀gbẹ̀ ó yẹ owó máa ń jẹ́ kó yé mi wípé àwọn fẹ́ gba wèrè yẹn wọ́n fẹ́ lọ tọ́jú ẹ̀ wọ́n dẹ̀ ń fà mí ní two hundred thousand. two hundred what. two hundred thousand naira. ìyẹn ọkọ mi gbéwé rẹ fún wọn kó gba two hundred thousand. wo bí ọkọ mi wọ́n ní wàá jẹ sàárà wọ́n náà wọnú ṣé kó mẹ́po wá ni àbí kó má ta wá fún oníwèrè wọn kó dẹ̀ gba two hundred thousand. o lè máa conclude bẹ́ẹ̀ yẹn tó bá lọ já àwọn tó máa kàn jíyàn gbé yẹn kọ́. there is nothing like that gba owó wọn ti pé bàbá láńlọ́ọ̀dù ń bọ̀ bébì ìgbà tí mo dé school ọ̀hún fèyí ṣara wọ́n ní kí n má gbọ́n wọlé o pé kí n máa mú padà pé nítorí school fees ẹ̀ pé kí n máa mú lọ mo bẹ̀ bẹ̀ bẹ̀ bẹ̀ wọn ò dá mi lóhùn wọ́n ní pé nítorí pé two weeks ago ló yẹ ká ti sanwó pé mi ò sanwó pé the same story tí mo fún ọ náà ni mo tún wá fún ọ lẹ́yìn pé nítorí ẹ̀ kí n máa mú lọ ah ọkọ mi ojú tì mí lẹ́yìn. Ah, ẹ̀bùn kí ló ń ṣe àwọn pípín yẹn náà ṣadé. ọkọ mi. òun náà mọ̀ pé irun kan báyìí ò ṣẹlẹ̀. àbí. but um, mo fẹ́ kó fọkàn ẹ̀ balẹ̀ màá tọ́ láti wọ̀ gbòòrò ń sìn òkè tí wọ́n máa fi dé màá rí nǹkan kan mú padà wálé. agbára Ọlọ́run. àyà máa yanjú ẹ̀. àmín. facial com. Mm, my baby. Oh. How are you? <coughs> Fine. Daddy's girl. Why are you paying my school fee? Fisha, don't worry. I'll make sure I pay your school fees tomorrow. Okay? You, are you happy now? Yeah. <laughs> Okay, come on, sit down. So, well, sorry, Daddy. Remove yours. okay okay ṣe ti débi junction tí mo sọ fún yín ẹ ok máa bá yín bẹ̀rẹ̀ sí all right ẹ kọ fún mi ní one minute all right jẹ́ ìtẹ̀tẹ̀ máa lọ. ẹbí ọkọ mi torí Ọlọ́run má bínú torí Ọlọ́run tí mo fẹ́ sọ nítorí gbogbo nǹkan ló máa ń jágbe mọ́yàn fún. kí ló tún fẹ́ sọ dáhùn sáré fún dúró dè mí. sori ọwọ́ wèrè ló wà nílẹ̀ yìí o wèrè náà fẹ́ ló mú un sá fún wèrè o eyín wèrè ò dá lára o jọ ọkọ mi má sún sẹ́yìn má sún mọ́ òun eyín burúkú tí wèrè bá géèyàn jẹ kó ń lọ bọ̀ ọ. ọkùnrin balẹ̀ ṣe má wọrí máa máa yanjú yẹn ṣùgbọ́n. Hmm? ọkọ mi. kò sí wàhálà sí ẹ ní má wọrí. mo ti gbọ́ mo hmm? ti gbọ́ tọ́jú lé o máa pè é. love you ní arábìnrin ó ti ń retí yín tipẹ́ ṣé ń ṣàlàyé fún ọ ń gbé ẹ lóbó ló pẹ̀lú òun àgbà yẹn á nítorí pé ọ̀rọ̀ mọ̀ mi tẹ́lẹ̀ ni ẹ wò ó bóò ni ti arákùnrin. ẹ bá mi dúpẹ́ lọ́rùn àwọn náà ṣokùnfà àṣírí wọn gbé dé sí. bẹ́ẹ̀ ni. ọ̀dà wàá bá mi ṣàlàyé fún òun náà sì ń gbọ́n tí mò ń tọ́ yé o torí wọ́n ló ṣokùnfà rẹ̀ tẹ́mi fi mọ́ wọ́n mi gbogbo ìgbàkigbà tárakùnrin yóò bá lò lọ́dọ̀ mi títí tí n ó fi lo gbogbo tí n ó lò fún tára rẹ̀ ó fi yá ẹnikẹ́ni ò mọ̀ pé ní pẹ́ẹ́pẹ́ wà lọ́dọ̀ mi o arákùnrin sọ ọgbọ́n mi báyìí ẹ̀yìn ah, eh, eh, àkọ́kọ́ á gé gbogbo orun orí rẹ̀ hmm. ṣé bí tọ́ lo eh, tí mo tọ́ fọ́sì wà lọ́wọ́ rẹ̀ ẹ fọkànbalẹ̀ ìtọ́jú ti bẹ̀rẹ̀ nu ọ̀gbádùn mi gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé fún ọ yóò ná yín lówó o. màá da yín lọ́lá ẹ ah. ṣàbà mi ṣe kára wọn já tó bá ti wà òkè èmi gan máa jọ yín lójú. ẹ wo mi sórí ti dánilọ́lá ọ̀tọ̀ ni àwọn owó tèmi ń sọ fún wọn yìí owó ilé mi ó fi ra àwọn nǹkan èlò tí wọ́n fi yá. dáàdi ẹ ní ìmọ̀ kékeré lówó ah, money no be problem owó wà ń lẹ̀. ọ̀yọ́ dà fún ọ iṣẹ́ ti bẹ̀rẹ̀. arákùnrin Ronke, are you for real? Níbo lọ́mọ ẹ wà? Màmá mi ọ̀rẹ́. Ronke. Daddy. Níbo ló wà? Ta ló fún ẹ lóyún? hear me loud and clear look straight into my eyes ta lẹni tó ní oyún inú ẹ. dadi mo lóyún. màmá ẹ̀ mo lọ sí hospital àbí mo lọ sí hospital ọmọ ẹ lọ ẹ mo rán ẹ lọ skul bẹ́ẹ̀ ó dẹ̀ kàwé ó mọ̀wé náà jọ kọ fún ara ẹ wo nǹkan tó wà náà mi wò wò wò kí ló tó ń gbọ́ báyìí wò wò kí ni ọkọ síbẹ̀. Um, tí n bá ní kí n máa fún ẹ ní bíi days ìyẹn máa long i'm giving you just forty eight hours forty eight hours you see that bastard that idiot the fool tó fún ẹ ní oyún yẹn tí o bá mú dé iwájú mi kò mú dé inú ilé yìí jọ ẹ lójú ìyá ẹ ṣe kí á mọ̀ lára so plan èrè gbogbo tí mò ń ṣe wàhálà lé lórí tí mò ń hustle fún so bí dafẹ́ gbàyọ́ sí mi rè no problem you are doing well màá rí yín later. ṣùgbọ́n ṣé ti bá kù. bàjẹ́ bí gbá o ẹni aṣíwò inú ìbàjẹ́ bí gbá o ẹni aṣíwò gangan o. sílẹ̀kùn kí ajáre. Ah. Báre mọ́mì kí ló ṣẹlẹ̀ mọ́mì. Ah, ah. kí ló why did you drive like that. mọ́mì eh? wàhálà ti wà. kí ló wàhálà ti wà ibi tí mo lọ tí mo ti lọ gbóúnjẹ fún dáadé mm-hmm. wọn ò sí ibi tá a sí mọ́ wọn ò sí bẹ́ẹ̀ mo gbà tí mo lọ gbóúnjẹ fún wọn mi ìbá wọn bẹ́ẹ̀ mọ́ o. kò sí bẹ́ẹ̀ kẹ̀. wọn ò sí bẹ́ẹ̀. ẹyin eh, dẹkúnlé ńkọ́. Eh, ìgbà tí mo débẹ̀ náà ni mo pè ó dẹ̀ lóun máa bá wa ń bẹ̀. mo dáràn ó yá nìṣó ń bẹ̀ nìṣó ń bẹ̀ nìṣó ń bẹ̀. ṣé bó ló ti pè tẹ́lẹ̀. mo pè wọ́n tẹ́lẹ̀ ẹ ló ibo lẹ wà èmi àti mọ́mì ti débi báyìí ń san àárín yìí ẹ ti súnmọ́ ẹ má pẹ́ ẹ jọ all right. ọlọ́run ti wà ń tòsí. kó tètè níjàre kó dáhùn dùn. ọlọ́run mà ṣàánú kẹ̀. Mm-hmm. ọ̀gbẹ́ni ń gbọ́ kí ló ń ṣẹlẹ̀ bàbá ńkọ́. Ah, mọ́mì àwọn náà ni mò ń wá kiri látàárọ̀ ah. mi ò tí ì rí wọn. ò ń wá wọn ó ṣe ń láti máa wá wọn kiri kí ló dé tó ṣe báyẹn kí ni mò ń fún ẹ ní nǹkan sí kí ni mò ń fún ẹ lówó sí ṣé bí mo sọ fún ẹ yí pé ojú ẹ ò gbọ́dọ̀ kó lára wọn wọn gbọ́dọ̀ rìn kúrò ní gbogbo fisiniti ibi tójú tiẹ̀ gbọ́dọ̀ dé kí ló ṣe wá dogun aláǹwá kiri nísìn ọ̀rọ̀ yín yé mi ṣẹ́rí nígbà míì tí bá gbóúnjẹ fún wọn báyìí mo máa ń dúró kí wọ́n jẹun tán tí màá tó palẹ̀ mọ́ kí n tó kúrò mi báyìí ṣẹ́rí yìí tó ṣẹlẹ̀ last yìí mo kàn ní kí n lọ́ọ́ lè lọ pààrọ̀ aṣọ ni kí n tó dé mi ìdẹ̀rí wọn mọ́ ẹ wò gbogbo àdúgbò pátá ni mo ti wá. a ò tí wá wọn a ò gbọ́dọ̀ wá wọn ni o gbọ́dọ̀ wá wọn kó wá wọn rí ni. ṣé ẹsẹ̀ mọ̀ nǹkan tí mo rọrùn sí èmi ò kó bí a ká sọ fọlọ́pàá. Ah, ah. police station báwo ah, ṣé ọ̀rọ̀ tó wà ní ẹ̀ ti wá dọ̀rọ̀ police station ni ìyẹn tí ìṣọ̀rọ̀ police station ọkùnrin ta ránṣẹ́ yìí ní ká bá sọ̀rọ̀ ìwọ ni kò ṣiṣẹ́ ibi iṣẹ́ wá wọn ní àwárí gbogbo ibi tó bá mọ̀ pé wọ́n lè wọ̀ pátápátá wá wọn kó wá wọn rí o tó bá mọ̀ pé iṣẹ́ yẹn ò lè dá ṣe gbé àwọn èèyàn mọ́ra ní tó bá fẹ́ gbà má fún wọn. mọ́mí ẹ wọ ẹ má wọrí ó ṣeéṣe pé yẹ pé wọ́n ti rìn kọjá àdúgbò yìí ni bọ̀ máa pe àwọn guys a máa wá báyìí a máa wá wọn jáde má wọrí. ó bẹ́tà ó kò lè jẹ́ pé bóyá ọkọ̀ rìn kọjá ibi tó yẹ kán rìn. wọn gbọ́dọ̀ rìn kọjá gbogbo ibi tí ojú ẹ gbọ́dọ̀ dì ibi tójú ẹ bá wà ni wọ́n gbọ́dọ̀ wà tó bá dẹ̀ ti rí wọn kó pè wá lórí aago. lẹ́sẹ̀kẹsẹ̀. wọ mi wọ àwọn bọ́ìsì o àwọn bọ́ìsì yẹn pè wọ́n mọ́ra iyekíye tó bá fẹ́ gbà ó mọ̀ náà má fún ẹ má fún ẹ o. lọ sí ọ̀dọ̀ bàbá yẹn bàbá yẹn sọ fún mi pé gbà ọ̀nà tó bá ti lò yóò be fine nfa wọ́n ní tó bá lò wá sùn tó bá dẹ̀ ti jí wà kàn ní eh, feeling pé òun ṣe menses ni that's all and everything is gone. o ṣọ mo pé mi ò láìkí máa lo gbogbo orú nǹkan báyìí o ṣọ pé kò ní ní side effects. Ronke, hmm. you are my jewel. Mo ò lè ṣe nǹkan tó máa harm ẹ now. I'm doing this for you. I'm doing it for me, for us. Wọ́n náà ro now. She say, kò lè harm ẹ. It be fine for me, for you. Mo ti gbọ́. No problem. All right. Máa jáde. Okay. Tó bá ti délé lẹ́ẹ̀kan náà ni kò lo. All Má jẹun o. ní ṣẹlẹ̀ sí wa mọ́ nínú ilé yìí o ah, ọmọ yìí ó dá wa lágara gidi gan ni o ìgbà tí mo wọ́ báyà ó ṣọ́ọ̀kì mi gan ni ah, ọlọ́run àárọ̀ wa lójú o ọ̀rẹ́ mi má ronú jọ ṣàánú mi dáàdì ẹ kú ọ̀rọ̀ mọ́ o ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀ mọ́ aburú ò ní wọnú ilé mọ́ o lágbára ọlọ́run ah, ẹ wò mọ́ mi ẹ bá mi bá wọn sọ̀rọ̀ láìpẹ́ àtìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ọmọ mẹ́ta jẹun surprise wọ́n ló ń sọ̀rọ̀ báyìí wọn ò lè jẹun èyí ta nírú ẹ̀ máa ṣẹlẹ̀ sí tó máa jẹun ẹni tó kàn báyìí òun ló mọ̀ kọ́lọ̀ má jẹ́ ká burú kàn wá ni ọ̀rẹ́ mi bọ̀ síbẹ̀síbẹ̀ náà dáàdì ọ̀rẹ́ mi ẹ máa wá nǹkan jẹ ni o because okunrun la fi ń gbé títà jọ ṣàánú mi ẹ jẹun ọ̀rẹ́ mi. àbí kí ló bá wọn gbógi tí mo pọ̀ ọmọ ṣé kí ló gbógi àbí ṣé kí ló gbé wá. Ah, má ṣe o yóò sì gbádùn fọkànbalẹ̀ ngbò ti dọ́dọ̀ èmi àròlé ọlọ́fin ṣebí wọ́n á yẹ kí wọ́n náà rí yàtọ̀ lára rẹ̀ àbó rí para rẹ̀ ti yá fọkànbalẹ̀ fọkànbalẹ̀ yóò gbádùn. ṣùgbọ́n bàbá nǹkan kan rú mi lójú kí ló lè ṣe wọ́n tó fi dà báyìí. arábìnrin o rí ọ̀rọ̀ arákùnrin tí wọ́n wo yìí ah! ó pín sí yẹlẹyẹlẹ mm. bó ṣe rí rè. mi mà rí owó kankan ní orí tébù tẹ máa ń fi sí. Eh? ṣé bí chéǹdì díẹ̀ yìí wà lọ́wọ́ ẹ̀ lóru. kò sówó lọ́wọ́ mi rárá kò lè sí nǹkan kan lẹ́ta lè jẹ. Eh? Eh yá ṣe báyìí ó ṣe lọ tún bá ìyá àbẹ̀dùn ní kó tún bá wa wá nǹkan kan tèmi bá wa dé iyekíye tí n bá ń bọ̀ ayọ̀ fún yín nínú ẹ̀. ẹ wo ọ̀rọ̀ tí ọ̀dọ̀ ìyá àbẹ̀dùn yẹn mi rò pé ó máa lè wọ́ọ̀kì owó tí ń dìtìjú sí mi lára ní gbogbo ìgbà mo hmm. nìkan náà ni mo rí sábà gbogbo ìgbà ẹ wo mi nílé lọ bóyá gàrí tó wà nílé mìíràn máa mú kẹ́ tó dé ọlọ́run bá mi sìn yín lọ ọlọ́run jẹ́ eh, kẹ́ rí nǹkan bọ̀. lágbára ọlọ́run èmi náà mi ò ní í padà lọ́wọ́ òfò. ọlọ́run bá mi sìn yín lọ ẹ bá jẹ́ ìdí tẹ bá mú bọ̀ ká máa ṣe àṣìbẹ̀ ẹ ṣe ẹ má pẹ̀ ṣá o. èèyàn kéré ń di ikùn ẹ̀ èèyàn kì í kéré nídìí nǹkan ẹ wo kọ́kọ́rọ́ yìí mo ti tilẹ̀kùn ipa mo sàn pa nìyẹn ẹnì kankan ò lè wọlé síbí ẹ má sọ mí di wèrè. babaláde ẹ wo a máa sanwó yín lágbára ọlọ́run ọlọ́run á fún wa sọ abẹ́ sàn. ooo nǹkan tí mi ò fẹ́ gbọ́ òlẹ̀ tó sọ yẹn ẹ wo ṣé ẹ gbọ́ bó ṣe ń dún símẹ́ǹtì ni tí sìmẹ́ǹtì ò bá dun iléeṣẹ́ ẹ̀yìn máa gbalé. ìgbà míì tí n bá ń kọjá lọ báyìí ni màá rẹ̀yìn àtọmọ yín tẹ́ ẹ̀ máa ṣe báyìí ẹ̀ máa ya sẹ́fì màá máa wò pé máa wọ àwọn tí wọ́n sanwó léyìí o. ó mú ọ̀kẹ́ àwọn ọmọdé ní sẹ́fì. òun ni ó mú ọ̀kẹ́ àwọn ọmọdé ni kò sí wà kò tiẹ̀ sọ̀rọ̀ kọ́kọ́ ìgbà wo ni mo fẹ́ gba owó lé mi period. ooo iye tí mi ò fẹ́ gbọ́ rẹ kó sọ yẹn tẹ́ bá tó lo a a ẹ máa fún mi ẹyin mélòó sẹ́ni tí mo mọ̀ lẹ́ni kó tó dànù ẹ̀yin ni ẹ bá mi sọ̀rọ̀. wọ́n ní tí mi ò fẹ́ gbọ́ wọ́n ní ta ló ní sí àwọn ẹni tí ò sanwó lé ìgbà wo ẹja kọjọ ojúkòrò ń kojúkòrò jẹ o ìgbà wo lẹ máa sanwó lé fún mi ẹ sanwó mi ń parí oṣù ẹ wo torí ti yín ni o tó bá ṣe torí tọkọ yín mo ti lérí lẹ́ka pé máa gbowó mi lẹ́yìn ìparí oṣù. kémi máa bá yín gbàdúrà èmi máa máa bá yín méjèèjì gbàdúrà. a ní mi ò tiẹ̀ lẹ́gbọ̀n kọ́kọ́ látẹnu tẹ̀yìn mọ́ parí oṣù. kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé mo ti ní mọ̀ ó dà mí ò lọ́mọ. kí ló dé òun gbèsè ọ̀sẹ̀ wa lọ́sẹ̀ fún bá ń fúnra mi tá a bá jọ dúró òun gan náà máa rò bó nílé ẹ wò ṣé àwọn òkè mo ti ṣe àti tí oṣù bá parí ẹ kó lọ́nà ẹ kó lọ́nà ẹ kó lọ́nà tóṣù bá parí tójú bá yẹjú ẹni ohun ò ní ó máa yẹ o. aṣugọ̀ngọ̀ wọ̀lú aṣiwèrè wọ́jà o àsìwíwálé àsùntọ̀ǹgẹ̀wọ̀lú àsìwèrèwọ̀jà o ikú ní torí pẹ̀rán bàbíjẹ́ rasamusamu. mo máa tún bẹ̀yìn náà ni ẹjọ́ ṣì máa ní sùúrù fún wa ṣé rí ọkọ mi ó máa ń gbìyànjú gan kó lọ́n díyànjú wa ládé ni a máa sanwó lẹ́yìn ẹjọ́. ẹ wọ́n mi sún mi bá rẹ̀ ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ọmọkùnrin tó kọ jókòó tí tó kọ waste àsìkò ẹ pẹ̀lú ikú responsible gangan bó ti wù kó ọmọ báyìí kó wá responsible kò lè take care of you look at you àtiwọ́ àtọmọ ẹ ẹbí oṣù mélòó kan sẹ́yìn tó bá yẹ pé wọ̀gán ọmọ bá wọ̀ ẹ́ ṣe ń dán wo bó ṣe ti rí. Eh. ẹ má bínú ọ̀pá ní ìfẹ́ rúdà tán. rárá rárá because ibi tẹ́ ẹ̀ sọ̀rọ̀ lọ yìí ó ti yé mi lóòkì sọmọdé kí ni ìtumọ̀ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí ọkọ mi ò responsible ah ah who are you to say that ah, ah. èmi mo mọ ọkọ tí mo fẹ́ mo dẹ̀ mọ̀ pé ó ń gbìyànjú bá jẹ́ yín lówó ilé omi ni wípé kí wọ́n máa sọ fún mi pọ́kọ̀ fi responsible no no no. ó dà nǹkan tí mò ń try láti sọ rẹ̀ bóyá ọ̀rọ̀ mi ò tí ì yẹ wo àti wọ́ àtọmọ ẹ̀ máa tọ́jú yín kó jẹ́ ká kúkú máa jọ. kájọ máa ṣe kí ni ẹ jẹ̀ lè sọ torí pé mo jẹ́ tenant mi. ẹ jọ kí ni ìtumọ̀ tẹ̀ ń sọ yẹn náà. ah no no no no ṣé ọmọdé lẹ pè mí gbogbo tẹ̀ ń sọ ibi tẹ̀ ń sọ dé gan ó ti yé mi kí lẹ fẹ́ yẹn náà kémi àti yín. Ah, má má rò pé ilé ilé nìkan ni mo mà ní ah, nínú gbogbo nǹkan tó lọ ṣe fún mi ilé ilé ló kéré jù máa tọ́jú ẹ̀. ẹ kú ìnáwó Mr Landlord eh? ẹ ṣe gan ẹ wo ṣe rí gbogbo ohun tẹ̀ ń sọ yẹn pátápátá kò sọ náà bẹ́ẹ̀. Ah. marriage woman ni mí náà ẹ kò sọ náà bẹ́ẹ̀ ṣó ti yé yín. Eh. tó o bá fi lè ní kò sọ náà bẹ́ẹ̀ ìjọ wo ni kí n wá gbowó mi tí mi ò ní gbọ́ excuse kankan mọ́ tí oṣù eléyìí bá ti parí oṣù tá a wà mẹ́ẹ̀ tó bá parí ah! wo mo fẹ́ wá gba owó ilé mi tí o gbọ́dọ̀ dé tó bá ti dé kò tí ẹ gbọ́dọ̀ dé ni ìwọ ní kò sọ́nà rẹ̀ èmi èmi nǹkan kò gbọ́dọ̀ yẹ owó mi o nǹkan kan ò gbọ́dọ̀ yẹ owó mi. dádì bàrẹ̀ hmm? ó ní kẹsìmí díẹ̀ ní kí n tó jíṣẹ́ ẹni tó wálé fún yín o landlord ni o. landlord tún wà wa tó jẹ́ ó bínú gan-an ẹ̀ owó òun òun owó òun òun dó mo bẹ̀ o as usual mo bẹ̀ mo sọ bẹ́ẹ̀ fún náà mo ní a máa san mo ṣáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pọ̀ yẹ pé ọwọ́ tó mú wá lọ́tẹ̀ yìí ó bà mí nínú jẹ́ gan. ẹ ẹ agbọ́n aṣọ òwe àti ìbẹ́ ti pẹ́ ojoojúmọ́ tó bá ti wá náà là ń bẹ̀ là ń bẹ̀ là ń bẹ̀. kì í ṣe yẹn o kì í ṣe yẹn o tẹ bá gbọ́ nǹkan tí láńlọ́ọ̀dù ń bá mi sọ. kì tiẹ̀ ṣọ̀rọ̀ pé à ń bẹ̀ àbí ó gbé ọwọ́ kan wá eléyìí tó gbé wá lọ́tẹ̀ ó kọjá ọ̀rọ̀ ìbínú mi ó <coughs> bara jẹ́ gan-an. kì í ṣọ̀rọ̀ kó bara jẹ́ tó bá bara jẹ́ kò yẹn ò nítumọ̀ sí mi mọ́ ó ti mọ́ mi lára. kí hmm, láńlọ́ọ̀dù máa kọ́ ọ́nà ọ̀fẹ́ sí mi. irọ́ o. ó sọ o ó ń láti máa sọ fún mi pé kémi jẹ́ kóhun àtòun kájọ máa kájọ máa jáde. bàláìdè. bẹ́ẹ̀ ni. láńlọ́ọ̀dù. ẹ o kémi máa fẹ́ òun o kémi bá ti ń fẹ́ òun òun á máa tọ́jú mi òun á máa tọ́jú ọmọ mi kódà òun lè má gbowó ilé ìlọ́wọ́ wa mọ́ ẹ imagine. ọ̀dọ̀ tí làǹgbà tí tí àwọn lábá máa gbé ní sọ́lẹ̀ kékeré ààrẹ wa kò rí ẹ wọ láńlọ́ọ̀dù kọ́ ní sí ẹ. Ah. ó yà mí lẹ́nu. Ah. sọ sí mi lọ́kàn báyìí àmọ́ kò lè ṣeé ṣe kò lè ṣeé ṣe torí òun ọ̀rẹ́ èèyàn tó jẹ́ irú èèyàn tó jẹ́ gangan ni ò ní jẹ́ kí nǹkan tí mo fẹ́ sọ kó ṣeé ṣe. èmi báwo kò yé mi. sori bí ọ̀rọ̀ láńlọ́ọ̀dù ṣe wà ń sìn bí ìgbà tó yẹ pé ó fúnra ẹ̀ kẹ́ takote kẹ̀ sílẹ̀ báyìí ó dẹ̀ fúnra rẹ̀ náà tún kọ́ kọ́wọ́ àtẹ̀sẹ̀ sí bẹ́ẹ̀ ló ṣe rí. mi ò understand. àmọ́ bẹ́ẹ̀ni ọ̀nà tí mo fẹ́ ká gbé gbà mo mọ̀ ẹ́ dáadáa. ẹ gẹ́gẹ́ mo ṣe sọ ìwé èèyàn tó jẹ́ ní ló ń bà mí lẹ́rù torí mi ò bá ní pé inú nǹkan tó sọ yìí káwa ẹ̀yà àti ẹ̀ kí wọ́n ṣe bí ẹ tó gbà. ó ti sọ̀rọ̀ ẹ̀ di ATM bẹ́ẹ̀ yẹn. bí báwo. yóò wá gbà Ben, wa. bẹ́ẹ̀ni Benjamin ah, ah. ìwọ o lè sọ̀rọ̀ ọ̀rọ̀ jáde lẹ́nu sí mi báyẹn láti máa gba owó lọ́wọ́ ẹ̀ ẹjọ́ ẹ lọ jàre ẹ wo ẹ wo mi ò fẹ́ o iṣẹ́ ò máa dáa o iṣẹ́ ò máa dáa o ti rora ẹ̀pin àbí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìwà máa sọ fún mi pé kémi lọ fọgbọ́n máa gba owó lọ́wọ́ ọkùnrin nítorí kíni èmi èmi ṣé aṣọ àsùn kàkà kan ṣó máa ń gbọ̀fẹ́ ni nígbà tí mo bá ti bẹ̀rẹ̀ sí fọ́pọ́ gbowó gbà ó lọ́wọ́ ìgbà wo ni òní fìlọ́kù lọ lọ mí àbẹ́já mi òwò lè sọ yẹn fẹ́ mi ó lè sọ yẹn fún mi tó mọrú ìyàwó tó fẹ́ tó mọrú ìyàwó tó fẹ́ ó sọ yẹn fún mi èmi ò láìké mi ò fẹ́ o mi ò fẹ́ má bá mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ láìláà má bá mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ o ẹ má sọ̀rọ̀ ẹ̀ fẹ́ mi mọ́ o má sọ̀rọ̀ ẹ̀ fẹ́ mi ní ká máa fọgbọ́n gbowó lọ́wọ́ ẹ̀ in fact tó bá ṣe àṣejù gan a lè má sanwó lé mọ́ káko máa gbélé lọ lọ́fẹ̀ẹ́. màá kàn ṣe bíi pé à á plan ẹ̀ bíi pé mo ká mọ́ mo kẹ́yìn méjèèjì mọ́ màá máa fi blackmail ẹ̀ bá ṣe ní sanwó lé wọn lọ. àmọ́ ilé ìyànjú ìyàwó mi jẹ́ pé ò ní gbà mo mọ̀ pé kí n tó sọ jáde gẹ̀mí gan mọ̀ pé kò ní gbà. kò ní í sí ọlá tó wù á dẹ̀ máa gbowó. ó bá kọ̀ lákọ̀ láwọn ẹ gbádùn. nǹkan mi hmm? ẹ tẹ̀bi mi lérè pé níbi mo ti rówó tí mo fi ṣe oúnjẹ lẹ̀ fún yín ẹ̀dẹ̀ mọ̀ pé ìfowópamọ́ lẹ̀ ń gbà tẹ̀ ń lọ lára. ẹ mo mọ àmì olóòtú ti fẹ́ rí mi mo wò pé bóyá ìyá àbídùn ló tún ṣòrí ọwọ́ ẹ̀ bó ṣe máa ń ṣe o ló fún ẹ ní bóyá ìrẹsì ló fún ẹ ní àbí owó ló fún ẹ mo yàn pé kò ṣe máa ṣe bẹ́ẹ̀ fún wa. mo jẹ́ fojú sí ọ̀nà gbabẹ̀ lọ. Mm-hmm. ìyá àbínú kan ṣe eléyìí lọ́tẹ̀ yìí o. dá ló wá ṣe eléyìí o. èmi ah. ìgbádùn oúnjẹ eléyìí o. ẹ̀jẹ̀ ń gist yín láńlọ́ọ̀dù ni o mo bá dé as usual mo bá dé o mo bá bẹ̀rẹ̀ sọ̀sọ̀ kọ̀tọ̀kọ̀tọ̀ lẹ́nu báwo ni o nǹkan tí mo bẹ́ẹ̀ sọ kò lè rò sí o kìíní kankan kan ẹ wo ṣé ní gbogbo tó ń sọ ó ṣe ló ń rùn mí nínú ó ṣe mí bẹ́ẹ̀ ni pé kí n gbé gbàjú fún. bàbá láìdé. wọ́n rò pé wo má jẹ́ kí n rúdù jẹ́ kí n rọra fò níranu ẹ̀ síbẹ̀ mo ṣe ra fílẹ̀ sórí ìjókòó tí mo wọlé lọ ń tèmi nìyẹn. ọ wá bì nǹkan rọra fílẹ̀ sí ti rún mi ìbáyàwó yàrá lọ ń tèmi inú yàrá yẹn ni mo wà wọn á ń gbọ́ tó sọ pé ó dáa o tó bá wọn pé ò ṣe mí lálejò èmi ti ń lọ ilé wa o kankan báyẹn máa yín mu sí i mo máa lọ ó ṣe lọ nìyẹn mo bá bọ́ ta mo ṣáàrí mo ní pé àwọn ti lọ lóòótọ́ ni máa worí tébù mo bá rówó ah, ah. ó lóun ti fi nǹkan àlejò mi lẹ̀ sórí tébù o ah, pé owó láńlọ́ọ̀dù ẹjẹ́ wàá mú nǹkan ẹ̀ àṣọ ti lọ báwo pé ẹni ìfà ọ̀tọ̀ sí ní ìpínlẹ̀ àràmù ìfà lélẹ̀. nígbà tó wà hmm. ojókòó bẹ̀rẹ̀ sí sọ kàtàkàtà ìwọ fílẹ̀ sórí ìjókòó. ìwọ lílọ. pàtó padà dé ó ti fowó sórí tébù. bẹ́ẹ̀ni. ṣe fẹ́ gbọ́ wọ́n jẹrẹ sí. Mm-hmm. àrùdànù ni. èmi náà rí bẹ́ẹ̀ èmi náà rí bẹ́ẹ̀ ntọ́rọ wọ́n yára bóyá mówó bóyá lọ fira ráìsì bóyá dín ata sí tèmi kọ́kọ́ tèmi jẹun tó dáa mm, olólówó ẹ̀ tó fẹ́ ná lánàá dànù òṣèlú ìjókòó mi ìyá tí mo ti ra juice tó tutù dáadáa oníranù mm, tó ló ṣe mẹ́pẹ́ kó wọlé kó wá bá wa kálù bá ṣe ń gbádùn gbádùn òwò ẹ̀ oníranù. inú ìbàjẹ́ bí gbà ó ẹni aṣíwò gangan wò. ẹ kúlé. bó ní ìwọ àti babaláde ti wá pàdé ara yín tó fi di ah. pé ó ń gbé ẹ wálé. èmi mà dúró ní bus stop mà ni mo ní kí n gbé ọ̀kadà mo bá rí wọn tán dé wọn kàn páàkì ni n bò lẹ ń lọ mo ní ilé mi wọn bá ní kí n gba owó kí n fi gun ọ̀kadà wọn tún ti lọ tán wọn tún padà wọn bá ní má tẹ̀ jẹ́ ní fi ẹ́ lẹ̀ kó máa dúró ní òrùn jẹ́ kí n kúkú gbé ẹ délé òun ni wọ́n fi gbé mi délé. ó fún ẹ lówó ó tún wá gbé ẹ. ẹ wo owó tán fún mi gan. yà wọlé. sẹ́ni pé lè dọ́kọ̀ jọ fún ọ̀kadà. ó ṣe bẹ́ẹ̀ yà wọlé. Thank you. Oh, okay. All right. See you soon. How come? Hmm. mi. Mo ní mo ti fẹ́ wọ̀ ah, ah. Daddy and daughter left fi ṣe. <laughs> Ẹ̀jọ̀ ń wo movie. Ìyẹn dáa bẹ́ẹ̀. Májá, èmi fẹ́ wọ club. Okay now. Enjoy yourself. Hmm? Okay. Ajá, tètè wọ bẹ́ẹ̀dù. Wọ́n á Okay. Well, Enjoy yourself. Huh? dáàdì mọ́mì nípa àwọn ń jáde ẹ dẹ̀ ní pé òkè. ah yes now ṣé kó máa enjoy ara ẹ ni. kọ́ enjoy ara wọn. she has to she has to enjoy herself àbí. no kí ló wrong nínú pé ìyàwó mi jáde ó fẹ́ lọ feel fine ó fẹ́ lọ enjoy ara ẹ this is what i want mo fẹ́ kó enjoy ara ẹ yeah. enjoy herself without you. it doesn't matter for the past eight hours ọ̀dọ̀ mi ló wà ta jọ enjoy ara wa now she wants to go and enjoy outside which is all alright ilé ilé wa boring sí now i mean ìyẹn ò ní kó má jáde lọ enjoy ara ẹ̀ nígbà tí ilé wa boring. ilé wa boring táwa wà ń bí báyìí ibi àti yín wà ń bí now. it doesn't matter ó ń rà wá twenty four seven tó jẹ́ kó lọ enjoy ara ẹ̀ kó mix up yeah. Hey. You know, what's in it? dad. wo ṣé o pé ebi ti ń pa èmi báyìí èyí tó fi ń wọ́rì lórí pé màmá ẹ̀ ń lọ club yẹn ìwọ ṣe wọ nílé kó bẹ́ẹ̀ mi gbọ́ ẹ̀ kó bá mi gbọ́ oúnjẹ <laughs> kó fi ti club sílẹ̀ kó gbọ́ ti oúnjẹ tèmi fẹ́ jẹ. ok thank you ló mú wọn kóhùn àti ìṣesílẹ̀ wọn kàn lọ dì ṣe. ta ló mọ̀ nù ọ́ yìí ló ọ́. iṣẹ́. yes iṣẹ́ tí mo gbà náà ni iṣẹ́ méjì. wo mhm. nǹkan tí mo fi máa ń láìkẹ́ náà nìyẹn ó mọ kẹ́ obìnrin gan. <laughs> ohun iṣu làpá ọtí mi máa kú sí iṣẹ́ òun gbà. Mhm. for real. yes baby. <laughs> Eh. Mm. ṣé kìí ṣe kóhùn tán mi báyìí. àtọ. Ah, ah, oh. àwọn ọmọ kéékèèké yẹn ń kọ́. Oh. gba àwọn yẹn kí àwọn yẹn ò lẹ́nu bẹ́ẹ̀. gbẹ gbẹ pèsè bẹ́ẹ̀. <laughs> Okay, ó dà gbogbo um, eléyìí tó wá béèrè lẹ́yìn kan gba ló máa nídẹ̀. àti ah, bá rí lálẹ́ báyìí báyìí báyìí. lálẹ́ ìgbọ̀ngbọ̀ngbọ̀ àti mi bá wá lọ́wọ́ ẹ̀ ńkọ́. ẹyẹ ní fẹ́ ká ṣe tù àti èèyàn kan náà fún ìkọ̀wé <laughs> ó láì fọwọ́ gbọ́ sábà. bọ́ọ̀lù n tẹ́ ká mọ̀ kan kí n kàn wọ pé di ká sí wa àyànjọ́ lè mọ̀ síbẹ̀ tó bẹ́ẹ̀ pé owó yẹn kì í fẹ́ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà torí tí wọ́n ti fún ẹ lówó báyìí mo notice pé the next one week má má pàgọ́ ẹ̀ ò ní gbé. Ah, ah. mm. kówó yẹn náà lè yí ojú ah, èmi náà ń ṣàpà tí ń gbówó yẹn kí n fi ṣàwọn kankan mo máa bízì. máa bízì mi ní ṣe mí. ẹ ní kò wá ní kó má gbàgbọ́ mi. ẹ má tí ẹ má gbé má gbé má má rìn. mọ́mí sùn báyìí. tó bá yẹ sọ̀rọ̀ ìgbà but àwọn tí mo gbé nígbà ẹ̀kọ́ ni ẹ̀kọ́ náà. kí màá try pẹ̀lú. ẹ màá try màá try ìwọ tó yẹ pé tí bá ti kówó fún ẹ báyìí má máa ń de ìjà bá ti kówó fún ẹ báyìí ọ̀sẹ̀ kan báyìí máa máa pé òtún nígbà gbọ́. irú ọmọ máa ń bìzì owó yẹn náà kó lè pọ̀ sí náà ní ilé tó dára. èmi náà wàá máa ṣe fún ọlọ́tẹ̀. màá pè sí méjì hmm. màá fẹ́ ní half tó bá ti hmm. di two weeks màá tún fẹ́ ní half tó kù. ìyẹn ń kọ́. ó wà òkè in fact inú mi dùn inú mi dùn bẹ́ẹ̀ enjoy yourself baby <laughs> ah, a máa gbádùn àwọn dáadé. Hmm. bọ̀dá mi pípé tí mi pè yín síbi kì í ṣe nítorí owó. ó pè mí nítorí owó àbó pè mí nítorí owó kò mátà. nǹkan tó ṣẹlẹ̀ gan-an tó fi ní kí n pàdé ẹ̀ ń bì yẹn ni kò sọ fún mi jàre. ok ok sir bọ̀dá mi nǹkan tí mi fẹ́ rí yín n ò ní fẹ́ jẹ́ kó bí yín nù. ṣé o ṣẹ̀ mí ni. n ò ṣẹ̀ yín sá. sọ nǹkan tó tó bá dé. tó bá ti ṣẹ̀ mí kí ló fẹ́ sọ fún mi tó máa bí mi nù. ok sir. Ehm, mo mọ bẹ ṣe nífẹ̀ẹ́ ìyàwó yín sí mo dẹ̀ mọ bẹ ṣe nífẹ̀ẹ́ fámìlì yín sí. Ehm, ìrùnà ṣé ìyàwó mi ṣe ẹ̀ ni. no sir. Ehm, kí ló ṣe fún ẹ. wọn ò ṣẹ̀ mí ṣùgbọ́n okay sir bọ́dà mi nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ṣe rí ìyàwó yín mo bá wọn pàdé ní club ìyàwó mi. Yes Yes, sir. ní club. mo bá wọn pàdé club. ah káàdì. Sa? ìyàwó tèmi ní club. bẹ́ẹ̀ ni sá. ìgbà tí mo máa kọ́kọ́ bá wọn pàdé club a kàn ríra briefly ni mo ní evidence kankan so mo besara, sára mo believe pé bóyá wọn ní business kan àbí nǹkan kan tó lọ ṣe níbẹ̀ ṣe understand ìyẹn lọ nǹkan tí ò jẹ́ kí n wá sọ yẹn fún yín nìyẹn but èyí tí ó ṣẹlẹ̀ ní àná yìí èmi àti ìyàwó yín a pàdé ní club ọdún náà èmi náà wá girlfriend lọ o mo wá bí ṣe ti ń receive call girlfriend mi báyìí mo kàn gbọ́ ni ohùn tí máa gbọ́ lẹ́yìn ẹ mọ̀ pé mi lè gbọ́ ohùn yín kí n má mọ ohùn yín bẹ́ẹ̀ dẹ̀ ni mi lè gbóhùn ìyàwó yín kí n má mọ ohùn ìyàwó yín tí máa gbóhùn wọn báyìí tí mi kọjú sí wọn báyìí pé ah ah ìyàwó yín tó máa jẹ́ káláwọn nìkan ni mo tún bá lórí ìjókòó máa ní bóyá wọ́n wá relax mo tún bá wọn pẹ̀lú ọkùnrin. ní club ọlọ́run ọba ń gbọ́ ní club ọlọ́run tá a lè pèjẹ́ rí wa. Ah, ká ló yá ni ọ̀rọ̀ bá ṣe sọ tó máa ṣe lélẹ̀ wàá wá tún bá mi fi time sílẹ̀ bàbá mi tún ṣọ but this time around wàá rí i pé ó yá fídíò ni ó wàá fídíò ẹ̀ gbogbo bó ṣe rìn anywhere tá a bá ti máa ro ẹjọ́ yẹn àkàngbé fídíò sílẹ̀ nígbà bóyá fídíò máa ń parọ́. bọ̀dá mi ṣé mo kọ́ṣẹ́ kámẹ́rámánì a ní kó bá mi fi gbogbo tó bá ń ṣe lẹ̀ kó bá mi yà á kémi lè lẹ́fídẹ́ǹsì lọ́wọ́ anything you are doing pati. ọ̀dà mi ó dàbí mo ti ṣe mistake. mo ṣe mistake. iṣẹ́kíṣẹ́ tó bá wù tó ń ṣe lọ́wọ́ filẹ̀ kó bá mi yà kó mú yẹn wá fẹ́ mi kémi lè lẹ́fídẹ́ǹsì. ṣé mi fẹ́ máa ṣọ́ wọn káàkiri ni. káàdì ọ̀nà tá a lè gbé gbà tá a fi lè lẹ́fídẹ́ǹsì nìyẹn. because eléyìí àmúlọ́rùn ọwọ́ náà ó máa deny. ọ̀dà mi ẹ rántí pé mo níṣẹ́ náà gbogbo tó bá ń ṣe láyè fi sílẹ̀ lọ bá mi yá wa. ah i hmm, see yes ó dàbí pé mo ti ń ṣe mistake. mistake wo nìyẹn. ah bàdá mi mo ń ṣe mistake. mistake wo. ah pé orí nǹkan tó lè help ẹ̀gbọ́n ẹ o dẹ̀ wá sọ fún ìyẹn ò ń ṣe mistake wàá kàn bá mi fi effort sí ni gbogbo tó bá ń ṣe láyè filẹ̀ kò ló bá mi yà wá. so bàdá mi mi ń ṣe kámẹ́rà máa gbé kámẹ́rà sí yan lójú á á máa wò mí. you are doing it for your brother for my brother. onílẹ̀kùn ẹṣí pàṣípàrọ̀ ní gbòòrò ayé onílẹ̀kùn ẹṣí pàṣípàrọ̀ wèrè tí kàn ọ̀rọ̀ níbi yóò ti mọ wá omi níbi yóò ti ṣàwọ́. ayé kù síbi kan ṣùgbọ́n ọkàn mi ò balẹ̀. eré dé tọkàn yín ò balẹ̀. Ah, ẹ̀gbọ́n mi lè wọlé at any time. Eh, kò sí nílé náà bọ̀ tó bá wọlé náà kí ló fẹ́ ṣẹlẹ̀ kò sí nǹkan kan. Ah, ah, mo dalẹ̀ ẹbí nìyẹn. ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ẹ̀yin dàlẹ́bí ẹjọ́ ẹ lọ́jàre ilẹ̀bí wo lẹ dà ẹ ṣe ṣe nàtúndé èyí tẹ̀ tí ń ṣe bọ̀lá tí ẹ̀yin ẹ̀ rántí pé ilẹ̀bí kan. bọ̀ ìta nìyẹn mm-hmm. kí n ṣe inú ilé bọ̀dá mi. inú ilé ló ti wá wọn mi ṣe léni nìyẹn kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. ẹ bá má jà ṣe bẹ́ẹ̀. ẹ àdá ti ṣe léni náà inú ilé ló sọ wọn mi ká ṣètò rẹ. Mm-hmm. kò sí wàhálà kankan ẹ kọkàn yín balẹ̀ ẹ kọkàn yín balẹ̀. ẹ jẹ́ kọ́ ah. ah. Enjoy yourself. Thank you. Oh yeah, súnmọ́ bí ẹ súnmọ́ bí. Ó lẹ sálọ. Súnmọ́ mi jàre. Ẹ ti kó balẹ̀ ayé mi. Ah, ah, kí ló ń ṣe yín? Mo lè rán lọ. Ṣé àwọn pé mo nídìí yín lé ni mo ṣe ẹ má fẹ́ tọ́ mi dùn mí o ẹ padà síbí o bọ́lá káyọ̀dé. tó yẹ kí n fún yẹn ẹ jáde. mo rí ẹ àsìsítà mi ó wà ó wà ó. yẹn jẹ́ ká wọlé ẹwọ kò ní ká wọlé ẹ jẹ́ ká sán bíbá. ó lè tó báyìí. ó lè jù bẹ́ẹ̀ lọ ẹwọ sísítà mi ṣé kí n bá mọ́mí sọ̀rọ̀ ni gbogbo embarrassment tó ń fún mi ó ti pọ̀ jù kí mọ́mí máa lọ sílé ijó kó máa lọ káàkiri kó máa bá wọn ní club kó máa lọ kó tún máa wò tó pé pé kí ló dé kí ló ṣẹlẹ̀. Súnmibárè má sọ fún mi pé sìstá mi ò tí ì jáwọ́ náà àwọn ìwà pálapàla yìí o ẹ wo sista mi wọn ò jáwọ́ ṣe rí kàkà kó sàn lára ìyá àjẹ mọ́mì ìṣe ni mọ́mì ń fi ojoojúmọ́ bí obìnrin sí i. kí wọn dáàdì yín ṣe sí. dáàdì dáàdì ẹ wo tó bá yẹ pé dáàdì sọ̀rọ̀ sí kíni èmi ò ní wá síbí báyìí o anytime tí mọ́mí bá ń ṣe ogun nonsense tó ń ṣe èmi ṣe ni dáàdì kọ́ ọmọ àwò ni màá máa complain every time dáàdì ò ní sọ no wọn ti ní sọ anything sí. súnmi báre bẹ́ẹ̀ ṣe ń wo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ò kí n sojú lásán mọ́ òun tó ń ṣe sísá mi yìí ò kí n sojú lásán mọ́ o. Eh, sísá mi ẹ mọ̀ pé ẹ̀yin máa mọ̀ jù mí lọ ẹ ṣáájú mi délé ayé yìí ó jẹ́ kí ewu anything bá tiẹ̀ lè rí ṣe sí borúgbó egun ti sú mi ìgbà tí kò sí nǹkan kan gan mọ́mí òṣogbo nonsense ó ṣe wá jẹ́ pé ní ìsìn tá wá lówó tá lọ́rọ̀ tá ti kó gbogbo ẹ̀jọ́ ni mọ́mí wá bẹ̀rẹ̀ gbogbo wa pálapàla yìí. má wọrí màá bá sista mi sọ̀rọ̀ má bínú màá bá wọn sọ̀rọ̀ màá bá wọn sọ̀rọ̀ má bínú i will do something on it sorry. Ah, please do sorry, sorry, please sorry, sorry. please. Sorry. ibo lẹ wá ń lọ. mo ń jáde ni. Ah, ṣé mo lè drop yín. why not. all right. ṣé wọn náà rí báyìí. ah bàbá ọkùnrin mà burú o. ọkùnrin burú ẹ̀yin obìnrin náà bògiri ẹ ibi tọrọ ti sí lọ́jọ́ kí wọ́n tọ̀ bẹ́ẹ̀ bí wọn náà bá rí wà mi ọmọ pẹ́yìn obìnrin ẹ burú ẹ bògiri ẹ buyọ̀. wọ́n ti ṣe nǹkan tó tó ni mò ń ṣàánú wọn. ẹ wò mí n tó ó sọ fún mi pé pẹ̀sìtẹ́ òun nìkẹ́ yẹn òun fẹ́ mi ó tún fún ẹlòmíì lóyún. <laughs> <laughs> guys. mo bí ebi ṣe fine tó ló jẹ breakfast. sáàrin lọ my worry. ṣé mi dùn to Lomo? mo dùn ó pọ̀ á. ṣé mi ò to Lomo? lọ́mọ ni. ó pọ̀ á pọ̀. jọjọjọ kí ló rí lára gẹ̀ yẹn. má wọrí ṣáà máa rìn tiẹ̀ sọ fẹ́ rìn ah. rìn rìn lọ kẹsẹ̀ la. ó jẹ breakfast. rìn. kí ló ṣẹlẹ̀ mi ò láìkè náà kí ni ìsúnmọ́ ilé náà aláìkè lẹ́jọ́. oh baby wait. ṣé kò sí. down. no no ẹ má jẹ sorry sorry sorry kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ọ̀ngàn. ẹjọ́ bọ́ ni kún gbé. Ah, ah, ikú bá òkìlẹ̀ mi pẹ̀lú ikú. sorry sorry sorry please ṣé kò sí ṣá. àníbo ni kú gbé mo fẹ́ kú. àìkú bá wo ẹ má sọ wẹ́ẹ̀ náà bọ́lá ṣe máa ma sọ pé ìtẹ̀dá tó bá ẹ pé ìfẹ́ kú àkò nọ́mà. èmi ò ṣàfẹ́ kú Oh. ẹ mú mi lọ síbi tí mo. ẹ fara balẹ̀ ẹ má wọ ẹ má wà òkè. ọkọ mi tí mo fọkàn tó tí mo kó gbogbo ogún mi fún àtọ̀gún mi ah, ọlọ́run iṣẹ́ ló mú ọmọbìnrin mi lọ fún lóyún hmm. ẹ ṣe bàbá dúpẹ́ lọ́wọ́ kó iṣẹ́ náà. kò tọpẹ́ gbogbo ọpẹ́ Ọlọ́run ló ní kí ẹ ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba má bínú ọ̀nà àṣeyọrí. bàbá mi ètò nǹkan wà tí ò yé mi ètò tíyàn bá nílùú challenges tí arábìnrin yìí ní ní ọkùnrin tàbí ní obìnrin ṣé ó lè fa kéèyàn máa ṣe gángangan gẹ́gẹ́ bíi tara. kódà èèyàn méjì yóò dúró ní márùn márùn ní mẹ́jọ mẹ́jọ lójú rẹ̀ torí pé tí ọfà ìfẹ́ bá bà léèyàn ní gógó ọkàn ẹ̀mí èèyàn tó wá yọ fìrì ó máa dàbí ìgbà téèyàn ò gbélé ayé rí téèyàn ò mọ nǹkan kan tí wọ́n ń ṣe ń bẹ̀ ni ṣùgbọ́n máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ kó o sì máa dúpẹ́ lọ́wọ́ arákùnrin tó mú ọ wáyìn torí pé mélòó mélòó irú rẹ̀ ló ti ṣẹlẹ̀ sí tí wọ́n ń pè láyé nígbà tó ti wọ ọjà tán orí rẹ ló yọ tó wọ ọjà ká nípò wọ ọjà ni àbá má rí ọ wò báyìí. ẹ̀sán tiẹ̀ náà lè wọ́n náà ń san padà fún yìí ẹlẹ́dàá rẹ̀ ọjọ́ gbádùn àmọ́ sórí ibi tọrọ rẹ dé dúró yìí ó lágbára gan àwọn wọn gbọ́dọ̀ ṣe nǹkan kan lórí rẹ̀ mọ́ wọn ní kí n dáwọ́ dúró ìwọ ń bẹ̀ mí mi náà láwọn ọmọ bàbá wa yíwọ́ àwọn ọmọ náà bí ibi ò ní mi torí ibi ò gbọ́dọ̀ ṣẹ̀ńlé àwòrò ògùn àwòrò ni mí wòmí ọ wá ṣe nǹkan kan fún mi nítorí arákùnrin yìí ṣé bọ́ mọ àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ah, màá wá wọn bàbá. wòmí ọ gbọ́dọ̀ wá wọn rí o. Ah, màá wá wọn màá wá wọn. ìyàwó rẹ̀ kò yọjú sí mi báyìí hmm. torí nígbà táwọn alálẹ̀ sọ fún mi lórí rẹ̀ ọ lágbára wọ́n ní kí n dáwọ́ ọṣẹ́ dúró lórí rẹ̀ wọn gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí rẹ̀ mọ́ ah, nígbà tẹ ní kí n wá ìyàwó wọn wá ní di dandan ṣé ìyàwó wọn ló ń ṣe wọn ni. ẹ ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ó dìgbà tí ìyàwó rẹ̀ bá dé àyín tèmi àti ẹ̀ta abájọ fojú kojú ẹ̀yìn àwàjọ wa fọ̀rọ̀ àjọ yanjú ọ̀rọ̀ láàrin ara wa jáwé ọ̀kan jáwé ọ̀kan. ṣé bàbá. pàṣípàrọ̀ ní gbòòrò ayé onílẹ̀kùn ẹṣí yìí pàṣípàrọ̀ wèrè ti kọ́wọ́ onílẹ̀kùn ẹṣí yìí pàṣípàrọ̀ ní gbòòrò ayé onílẹ̀kùn ẹṣí yìí pàṣípàrọ̀. Ah, ah, ẹ káàsán ẹ pẹ̀lẹ́ mà madam ẹ̀yin lẹ bá mi sọ̀rọ̀ lórí fóònù. bẹ́ẹ̀ ni mà. mo ń gbọ́ o. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lórí fóònù ojú ló ń rojú ṣàánú mà ni mo fi gbé wọn lọ sí ibi tí wọ́n ti ń tọ́jú wọn. madam in the first place báwo lẹ ṣe gẹ́ẹ̀tì nọ́mbà mi àti báwo lẹ ṣe mọ ilé mi gangan. Eh? mọ́mí ẹ má bínú arákùnrin kan tó máa ń fún wọn lóúnjẹ tó ń tọ́jú wọn arákùnrin yẹn ni mo gba nọ́mbà yín àti àdírẹ́sì. Hmm. bẹ́ẹ̀ ni mà. òun ló fún yín ládírẹ́sì lẹ́nu. òun ni mà. ok àbọ̀ abá òun ni tiẹ̀. madam ìmọ̀ yín rí o ṣùgbọ́n ìrí tí mo rí yín mi ò rí yín ní ìrí alábùkù àmọ́ iṣẹ́ tí wọ́n bá fi rán èèyàn kì í jẹ bẹ́ẹ̀ ni ta ló rán yín níṣẹ́ pé kẹ́ ẹ lọ gbé wọn kúrò níbi tí wọ́n wà yẹn gangan. àánú wọn ló ṣe mí mọ́. àánú òṣìwò ló ṣe yín tẹ débi tẹ wá ń tẹ́wọ́ pẹ́ tẹ̀ ń tẹ́wọ́ pẹ́ ṣé ńgbà tẹ fẹ́ gbé wọn kúrò ńbẹ̀ ṣé kò yẹ kẹ́ ẹ wá fámìlì wọn kan ṣé ẹ mọ wàhálà tá ti ṣe tá ti ń wá wọn káàkiri. òun náà ló gbé mi débì. kí ló gbé yín débì. mọ́mí ẹ má bí ẹ jọ yín ò ní já sásán ẹ jọ. ibo ni wọ́n wà báyìí báyìí ibẹ̀ yẹn náà náà ti ní mo gbúdọ̀ wá fámìlì wọn kan pé kí n pa àwọn ẹbí wọn wá ni mo fi wá mọ́mì wá. wọn náà fẹ́ rí àìbí ẹ̀. so ẹ̀yin expect kí n tẹ̀lé yín lọ síbẹ̀ wá níbi tí mi ò mọ̀ èmi ò ń tojú bọlé mi ò ń tojú bọlé kiri wà lọ́dọ̀ bàbá kan. mọ́mì ọ̀rọ̀ dáàdì ló ń sọ. Hmm. ẹ jẹ́ wọn lọ. ọ̀dà ọ̀dà ṣe gbọ́ mọ́tò wa. bẹ́ẹ̀ ni park sit. níta ẹ máa nìṣó ní mọ́tò yín màá bá yín. inú yí gángan o ta ló mọ̀ nù ọ́ inú yí èmi ni mo ní kán bá mi pè yín wá lórí ọ̀rọ̀ arákùnrin aya rẹ̀ lọ́dẹ ọkọ níbi tíṣẹ́ rẹ̀ lé dúró yìí torí mi mọ̀ pé ìrí tí wọ́n gan fún alára rẹ̀ rí ọkọ rẹ̀ báyìí inú rẹ̀ ó dùn bẹ́ẹ̀ náà lọ́mọ yìí ah, ah, ah, ẹbí mo bá ṣe bàbá rẹ̀ dé yìí ayọ̀ gbọ́dọ̀ gbanú rẹ̀ àmọ́ ó tún kù síbì àwọn alálẹ̀ níbi tí mo bá tẹ rẹ̀ dúró ìwọ́n ní kí n dáwọ́ dúró pé ìwọ̀n gbọ́dọ̀ ṣe mọ́ wọ́n ní àfi bí n bá ránṣẹ́ pé wọ ìyàwó rẹ̀ ẹ̀yin ìyá wa torí mi tọrọ rẹ̀ ti yọ pín sí méjì méjì ọgbọọgba ni láti kékeré pínlẹ sígbọn wà ní kékeré ègún kan ń bá jà láti kékeré títí dàbí tàsíkò yìí ègún ọmọ sórí ire ni òun gangan gangan lọ́wọ́ ara tàsìkò yìí lọ́wọ́ kan lọ́sẹ̀ ńgbà mo wò ó ni e ti ṣe arábìnrin ọ̀hún èyí ò sì gégùn fún un gbogbo tó wù kó lè jẹ́ nílé ayé kò lè gbogbo tó bá wù kó lè ṣe pàbó Mami. Ọkọ mi. Ẹ wo ọ̀rọ̀ yìí ti sún mi o. Hmm. Ó ti sún mi. Mi ò mọ nǹkan tẹ bá mọ̀ pẹ́ lè ṣe. Ẹ mọ̀ pọ̀ kàrà wọ́n ti bá ànàkàrà. Márùwá tán gbé fún wọn ti gbà o. Ah, ah. Wọ́n ti gbà lọ́wọ́ mi o. Kí ló dé? Ní Márùwá ti gbà o. Mi ò wá dàbí ọkọ ìyàwó nulẹ̀ mi ò rówó oúnjẹ mi ò rówó oúnjẹ láti sílẹ̀ láti fún ìyàwó mi lé o ẹ wò ó màmí torí ẹ̀ mo ṣe wá bá yín o ohun tẹ bá mọ̀ pé lè ṣe fún mi ẹ jọ̀ọ́ torí ọlọ́run mo jẹ́ àwọn cooperative fún bíbí kíbi tẹ bá mọ̀ pé lè sáré mi ò tọkọ ìyàwó ṣe ń lè o ẹ jọ̀ọ́ màmí ọ̀nà tẹ bá lè gbà tẹ bá lè fi ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ màmí. wo ọkọ mi ṣé orí bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn o ṣé orí ti olóbìnrin dé ẹni tó lówó lọ́wọ́ ló ń ṣọkọ obìnrin lèmi náà o inú mi náà dùn pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí o ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe mo gbà fọlọ́run náà ni wọ́n lẹ́ni tí ò gba kádàrà àgbà kò dúró ọ̀rọ̀ tó lóbìnrin dé tó dé ń sọ obìnrin lèmi náà ẹni tó lówó lọ́wọ́ ló ń ṣọkọ obìnrin olówó láyé mọ̀ ṣó wá rí pẹ̀lú gbogbo ètò wa sọ ẹ̀ mo kọ́kọ́ sọ sí mi lọ́kàn lórí ọ̀rọ̀ cooperative tó mẹ́nu bá mo ń wò bóyá kí n lọ báyà tuntun ọ̀rẹ́ mi cooperative wa ká kú lọ gbowó jáde ńbẹ̀ kó o lọ fi ra mọ́rọ́ àti ẹ̀ bóyá tó bá wà ra ẹ̀ gangan bóyá àtún ní sinmi àbí kí ló rò. iye ti da àmọ́ mi iye ti da ẹ wò ilé ìtọ́ ẹ pé màá máa deliver fún àwọn aráàta táwọn kó fún àwọn aráàta tó bá yẹ pé àwa la gbà tẹ́yìn gbà mi ò ní kó fárata màá máa deliver owó fún yín a máa fowó yẹn a máa fi san gbèsè tá a máa fi parọ́ owó yẹn tá a máa fi ṣe gbogbo ẹ̀ tán màmí ìyẹn náà dà. ìmọ̀ràn yẹn dà èmi náà máa wá nǹkan ṣe sí màá lọ báyà tutù kó ṣàánú mi màá kúkú san má sàn ọlọ́run á dẹ̀ jẹ́ kí wọn náà tó sọ̀hún ní kú sọ̀nà bíi èéfín ó dẹ̀ ní ríjà ògùn tí ọba ti sí gbogbo yẹn ń bẹ̀ kékeré ní ìtókù ọkọ mi lọ́fọ̀kọ̀ ìbalẹ̀ máa lọ jẹ́ kó máa mú máa lọ mítì nìyẹn tó ti gbọ́ ọkọ mi ah, torí orí pọ́n bá mi tajà látàárọ̀ ni jẹ́ kí mi náà tẹ̀lé. ìyá gòkè ṣe ń ta kó lọjà lẹ́nu ọ̀pọ̀ ìpínlẹ̀ dùbàrẹ̀ ta o. ẹ jọ owó tí mo gbé wá fún yín ẹ má yẹ kí n jẹ̀bi lórí ẹ̀rù ìjọ́ tí mo ti ń fi àwọn òyìnbó jẹun bọ̀ kò fọmọ́ mi lọ́wọ́ rí o ẹ jọ nítorí ọlọ́run ẹ jọ nítorí ọlọ́run kò sẹ́ni tó mọ̀ mí ládùúgbò yìí o gbogbo àwọn tó ń bọ̀ ṣe mọ̀ mí ládùúgbò pé èèyàn gidi ni mí mò ń ṣe dáadáa fún wọn ẹ jọ nítorí ti ọlọ́run ẹ má yẹ kí n jẹ̀bi lórí ẹ̀ tójú bá wá yẹjú ṣàròhùn tèmi pẹ̀lú ti fi jọ sọ̀rọ̀ nítòbí nìyí ẹ jọ ẹ má jẹ́ kó yẹ ẹ jọ mo fọlọ́run bẹ̀rẹ̀ ṣẹ́ gbọ́ ẹ jọ nítorí ọlọ́run. ẹ wò ìyá mi èmi náà máa ń ṣèyàn bẹ́ẹ̀ gbogbo tá à ń sọ yìí ojú àti múni tí ò tó gbé sáré tó dé lónìí kan wá mú un. èmi náà rẹ̀ ń ṣàfihàn lóore ẹ lè ṣe lóore tó tó yẹn bàǹtàbàǹtà kẹ́ ẹ ṣe fún mi kí n wá níbi ni mo fẹ́ fi ṣu yín ẹlẹ́dàá tèmi ò ní ṣe mí lágbàjọ wá sàn. ṣé màá wá gbowó torí ọmọ mi màá wá fi fi ṣu yín. ẹ jọ ṣé tíyàn bá ṣe irú ẹ ṣó máa rí mi ìgbàjọ mi lẹ́yìn ọba dúpẹ́ rẹ̀ àná kó lè rí mi gbà o èmi lèmi sọ o ẹ̀mí mi ló gbà ẹ̀mí mi ló dẹ̀ máa sọ tán ẹ lọ fọkàn yín balẹ̀ tọ́mọ mi bá ti ra mọ́rúwá yẹn báyìí tó ti bá ti ń kó sọ̀ lẹ́ni báyìí à ń lọ ra mọ́rúwá ni tó bá ti wá dọ̀la ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ ó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀la ló máa ti bẹ̀rẹ̀ sí sanwó. ṣé a ti gbọ́ ẹ lọ fọkàn balẹ̀. mo ti gbọ́ ẹ jọ mo sọ́lẹ̀ kan sùn ah. kí gòkè tójú bá yẹjú ṣẹ́rùhùn tèmi pẹ̀lú ti fi jọ sọ̀rọ̀ nítùbí nùbí ẹ má yẹ kóhùn yẹra wọn o ẹ jọ o ẹ má yẹ kóhùn yẹra wọn o ẹ má ta o ẹ wò àmì ìyá mi ẹ ṣe o ẹ sáfọkàn yín balẹ̀ àdúrà ni kẹ́ ẹ máa fi ràn mí lọ́wọ́ gòkè kí ló wá dé tó wá pẹ́. ẹni tó máa lọ bá ara ara máa ro wa kí ni mo lọ mú. òun wá dàbà yìí. wọn wà ń ta wọn dúró de wa. Ah, ó dá ọkọ mi nǹkan tó bá ti yá kì í pẹ́ mọ́ jẹ́ kí n tètè lọ mú wó. ẹ ṣe máa ẹ ṣe máa mi. dé. ó wà lájẹsẹ́bẹ̀ owó ah, cooperative. Ah, ah. kí ló dé màá kí ló dé. abẹ́ gbé sí yàrá àbí yàrá àbúrò mi ló wà. yàrá àbúrò ẹ̀ báwo sójú ń dùn mí ṣó sọ́mi pọ́pọ́lọ́ mi ò pé ni. mi ò sọ bẹ́ẹ̀ mi ò mọ tí mo ṣe. gòkè mo jẹ gbèsè mo jẹ gbèsè ooo. o ní mo fẹ́ gbà sórí mi ò pé ni. kí ni gbogbo ilé wa. wo sórí ìwà àtìyẹ ẹ ní tí mo máa bá yín kó ń lẹ̀ ẹ ní gbádùn mi ládùúgbò yìí sórí ibi tó ti ń tó ń jẹ yẹn màá sọ pé pé ìyá ìta gidi ni mí mò ń sọ̀rọ̀ sòsòsì ọ̀rọ̀ jáde lẹ́nu. ẹ wo mo kàn ní kí wá sọ fún yín ni o gbogbo ẹ̀kọ́ tẹ̀ ń wù yẹn wàhálà lẹ kóra yín sí mi fóṣì o bó tí n bá rí owó mi sí èní sí ọ̀la wo ẹ̀yin gan wo ẹ má dá mi mọ̀ yàtọ̀ ẹ lọ́bìnrin wèrè ní mi ládùúgbò. ẹ wo màmí ẹ jẹ́ kí n wá sọ kíní fún yín o ṣe rówó tó sọnù yìí mo ti jáde o mo lọ bèrè ibi tí mo lọ ohun tán sọ fún mi ni wípé owó tó sọnù yìí kò déédéé pòórá o wọ́n ní wọ́n ná owó ànábọ̀ fún yín kódà. ànábọ̀. bẹ́ẹ̀ ni. káwa ni. kódà gan-an nígbà tí bàbá yẹn bá mi béèrè sí wọ́n ní ọmọkùnrin kan báyìí wọ́n ló mú ó lò ẹ two hundred naira wọn ló wáá rajà lọ́wọ́ yín wọ́n ní owó yẹn tuntun lówó ẹ̀ kódà wọ́n tún jíwèé pé tuntun lówó yẹn wọ́n ló fi fún yín wọ́n ní owó yẹn kódà kétékè ti wọnú owó owó ṣe pòórá nìyẹn ọmọ mi. wọn kékeré. bẹ́ẹ̀ ni. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo mọ̀ ní òre o àbá ò ní ọkọ láìsàbí abọ́ nǹkan. ẹ tà sí tékèwé. ó máa sanwó tékèwé o. Nice one, Daniel. ọmọkùnrin ó ṣẹlẹ̀ fún mi ah, iṣẹ́ ló máa pa ẹ́ o ó bá ṣiṣẹ́ ṣiṣẹ́ ó ní olówó wà á máa lé ní òní bá òní bẹ́gbẹ́ pé òní bá gbà mú ah, àná bọ̀. Ah, ọkàn yín dẹ̀ ti wá balẹ̀ báyìí torí ẹ̀ mo ṣe ní kí n sọ fún un pé ọkàn yín á tún lè balẹ̀ díẹ̀ màmí màmí ẹ jẹ́ ká máa lọ sí hospital báyìí o kí n lè lọ tọ́jú yín màmí màmí ah ìyá àgòkè ìyá àgòkè ìyá àgòkè. akọ̀sìmọ̀gbà lómi lẹ̀ ilẹ̀ ló bí òkété ará orí fi mọ̀ pé ó èrò warú ọyẹ tatiwere ngelegun bá pẹ́gun lẹ́gun jẹ́ òjò olóró bá pọ̀rọ̀ lóró jẹun ará orí fi mọ̀ pé ó èrò warú ọyẹ tatiwere kọ̀ ọ̀rọ̀ wá òjò olóró náà mú gi òjò lọ́dún tó múlẹ̀. ará onífíkọ́ ọ̀rọ̀ wọ́ọ́. ẹ̀rọ wọ́ọ́rọ́ káàbọ̀ o ṣeun tí mo pè ọ́ tó jẹ́ mi bí ẹwọ́ bá pọ́n ní awọ́ awọ́ àtìdógbè èé ṣe yíra padà ojú lọ̀rọ̀ wà. nítorí benjamin ni mo ṣe pè á o gbogbo ẹ̀ṣẹ̀ tó sì ọ pátápátá mo rí òun ló kí n wá bẹ̀ á o àwọn oníwọ̀n rẹ̀ ti sá lọ gba tèmi àrólé ọlọ́fin ìgbò mẹ́kùn ó ti di dandan kọ́gbà mi ọgbà á òun ló jẹ́ kẹ́mi náà wàá sáde ọ́ o ìsìnkú ọ̀run dákúndábọ̀ fìyèdé nù kó fìyèdé gbogbo ara bá ń dáríjì bẹ́ńjámẹ́nì. àwo. mò ń jáyé ń gbèjègbèjọ. àwo. o ṣe mò ń jẹ ọ. títí ẹni mo bo. Ah! Hmm. bẹ́ńjámẹ́ sẹ̀ mí. èmi náà rí i. mi ò sì fẹ́ forí jì. ah dákun dákun dábọ̀. ṣùgbọ́n mo ti tiẹ̀ mo forí jì kọ́ máa ṣe eré látòní lọ. Ah, àṣẹ o. kọ́ máa jẹ fáyọ̀ látòní lọ. àṣẹ o gbogbo ohun tó ti dàrú náà rọrọ kọ máa tò. àṣẹ àṣẹ àṣẹ wá àṣẹ wá àṣẹ wá. Ah! o ṣeun ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ káwo rere kó máa jẹ́ ọ nímọ̀ rẹ̀ kí mọ̀ rẹ̀ kó máa jẹ́ ọ létí ikú ọ̀fà kò ṣe tọ́. ẹlẹ́ẹ̀kejì èyí ò lóró kì í sọ́dọ̀ tiẹ̀ dákúdàbọ̀ mo fà àwọn alálẹ̀ bẹ̀ ọ́ mo fà àwọn tó láyé bẹ̀ ọ́ dábọ̀ kọ́ dákun torí iṣẹ́ tèmi kí iṣẹ́ mi ọmọ bá bàjẹ́ kí wàhálà mi ọmọ bá já sásán lórí arákùnrin yìí gbà mí wọn ní àdúgbò ọba wúre fún dákun bá wúre fún òfò lódùmarè bẹ̀ ọ́ mo fìyà ayé bì ọ́ mo fàwọn onílẹ̀ bì ọ́ wo mo fìyà mà pọ̀ bí ọ dákun. bàbá èmi náà máa bẹ̀ yín o máa bẹ̀ yín gan-an ni pé kẹ́ ẹ jọ kẹ́ ẹ yọ̀ǹda mi kí n máa bá tèmi lọ torí mi ò lè ṣàdúrà fún ah, ah. ìka lọmọkùnrin yìí ah. Benjamin Ben ẹ wo bàbá níjọ́ tí ojú ń pọn igun Benjamin àwòdì èmi kí ní ìbára. ẹ ẹ àwọn ọrùn màlẹ sọ bẹ́ẹ̀ wọn sọ bẹ́ẹ̀. kí Benjamin wá wò ṣùṣùṣùṣù kó wá lóun fẹ́ gbìyànjú ajé ó wá fi mí ṣe pàṣípààrọ̀ ọpẹ́lọpẹ́ àwọn èèyàn tèmi náà. èmi náà ti dé tán mo dé tán láìsẹ̀ yìí mo mo mo mo pè yín padà. ẹ pẹ̀lẹ́ o. mo lè ń lọ tẹ̀ ń dé tán tẹ̀ ń dé tán démọ̀ rìn rìn yín o. débo lẹ ń lọ tẹ̀ dé tán dẹ̀ dé tán. ẹ mà kú gbẹ́ngbẹ́lẹ̀. gbẹ́ngbẹ́lẹ̀ ni ìwọ ló dà gbéná jẹ tán báyìí. gbéná jẹ. àwọn ará mi ti dọ̀hùn. wọ́n ti ń pè mí. ilé fẹ́ lọ ṣe ń gbéná jẹ. ẹ ti mọ̀ pé bá a bá sọ pé àníṣinmi àjókòó sínú ilé gbogbo ẹ̀ máa rí kiri ṣé mi ebi bọ́ bá yẹ pé mo á ń sinmi ni ṣé mo bí mo ṣe rí mo rí ká ń pè yín kan. òótọ́ ni olórí ẹbí ẹ ti di jẹgẹjẹgẹ. má ti di jẹgẹjẹgẹ. <laughs> ẹ ń kò jẹ́ tí ní báyìí láti dá ọ̀rọ̀ náà. ṣé kò sí. ó wà o kó má bàa sí ni o. ó wà kó má bàa sí kọ́ ó wà. àbúrò mi ni mo rí tó wá sọ fún mi wípé Fúnkẹ́ ah. ó ná club. ìyẹn ìyá ilé ijó. ìyẹn ìyá eh, Sùnmíbáre. Sùnmíbáre yín náà ni ó ná club nílé ijó hmm. kì í tún wá ṣe club nìkan o ó tún mọ̀wó nàbí mọ́. ó ti o. gbogbo àwọn ọmọ kékeré náà jọ ń lọ sí club tán lọ ń ṣèrànù etí mi ti kún. ọlọ́kọ̀ ṣàánú mi o. Ah, <coughs> olúfúnkẹ́ tèmi bẹ́ẹ̀ ni ó ná ó là ń ṣe owó oh. náà. sista mi àti bàbá olórí ẹbí ṣẹ́yìn méjèèjì fẹ́ ní ẹ̀mọ́ rírìn ìyá tí Yasumi bá rẹ rìn báwọn ọmọ kéékèèké kéékèèké àdúgbò bó ṣe ń tẹ̀ka bọ́ǹdì. ṣé tó o bá wá sọ fún mi ṣé mo ń gbọ́ nǹkan kan ni àbí ṣé mo ń bọ́n jáde ni. ẹ̀yin ò sí ìlú ni. mo wà ń lu mi ò sọ níranù ni eh. iṣẹ́ mi ni mo dúkọ. ẹ wo ah, ah. ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ṣe rí ní tẹ́ wá sọ yìí ó yà mí lẹ́nu náà lóòótọ́ yà á lè pé èèyàn jẹ́ abẹ̀bẹ̀lúbẹ̀ láti kékeré ṣùgbọ́n kò mọ̀ pé ó máa mú dàgbà báyìí ah. ṣé ń gbàlàyé mi hmm. ṣé wá rí bẹ́ẹ̀ ṣe wá sọ yìí o kò dáa o torí èmi ò rò wípé ojú lásán náà ni ṣé ń gbọ́ nítorí wípé kí ni mo ń lọ ibì kan lẹ́ẹ̀sẹ̀yìn tí n bá wá dé àwa mọ̀ tá a máa ṣe sí i yóò bá pé bóyá ó jẹ́ pé ibẹ̀ ibẹ̀ wà very very very very. Eh, olórí ẹbí eh? ẹ mọ sọ̀rọ̀ jù ẹ mọ bínú pé mo sọ ó jojú lásán o kò jojú lásán o a ní láti wá nǹkan ṣe sí. dáadáa ní kíákíá. a lọ́rọ̀ yìí ọ̀rọ̀ rẹ hmm. òun roko òun rodò tọ́ ọ bá dé ọ bá ń bẹ̀. yé ìbàjẹ́ pé lè. kò sì ní dá akọ́ wa bẹ bí wa jẹ́. èsì ń rẹ̀ èsì ń rẹ̀ kó dojú tẹ bí wa. kò lè bẹ bí jẹ́. kò sẹ́ńtì ṣe rárá àdánù ẹ bí wa o. o tiẹ̀ gbọ́dọ̀ bẹ bí jẹ́. ẹ tètè ti ń bá jẹ́ lọ o. a ní kò gbọ́dọ̀ bẹ bí jẹ́. ó ti ń bá lọ o. ẹ wá nǹkan ṣe sojú ń tì wá ń gbòòrò. ẹ ṣeun ẹ ṣeun. ọlọ́run aṣọ yín lọ sọ yín. a dà fún yín o èmi ń gbà bí báyìí sí. ẹ wo hmm. ẹni tẹ́ ẹ mọ́rọ̀ rẹ̀ wáyé kò lè jẹ́ èèyàn mọ́ gbogbo ògo rẹ̀ ni wọ́n ti lò ah. gbogbo àjẹ́ eh. èèyàn àlọ́láláyé gbogbo rẹ̀ ni wọ́n ti lò tẹ́ni náà sì fi ń sọlá. olórí ẹbí hmm. mo sọ fún yín pọ̀rọ̀ àǹtí mi ṣojú lásán ẹ fẹ́ gbà ń gbọ́. kí wàá ní ṣíṣe. Eh, olórí ẹbí hmm. ìṣèyàn ló kọ́kọ́ dé ẹ bàbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ta lẹni tó lò. ẹ kú làákà yìí ìbéèrè tèmi náà retí kẹ ìbéèrè ni bẹ́ẹ̀ ni wọ́n ní kòkòrò tí ń yẹ̀fọ́ abẹ́ ẹ̀fọ́ ló wà ẹbí tí ó pé rà ara lé ẹni ní ṣe ni ṣé má tàn yín ọkọ rẹ̀ ló lò ah, ah, ah. òun ló gbà ògo rẹ̀ tí fi ń sọ láti fi ń ṣayé tí fi ń dẹ́ bí ẹdun tí fi ń rọ̀ bí òwe. ọkọ rẹ àrí bàbá súnmi bá rè ayé mà léwu kí wàá ní ṣíṣe ní pàtó. ẹ ṣeun ìpèsè láṣẹ ẹbọ kàkà tí kagúnláyà ni wọn bá yín gbé àmọ́ yọnà yín lówó ó dídí màálù ńláńlá kan. Ah, màálù bẹ́ẹ̀ ni ibẹ̀ ni wọ́n parí iṣẹ́ sí ẹ bí n bá ti wá ṣiṣẹ́ ìtàn tá a fi ṣe pàṣípàrọ̀ tó bo rẹ̀ lóun fi lè padà gbogbo ṣùgbọ́n ẹ tẹ́tí ẹ gbọ́ kìlọ̀ bàbá parí ètò ìtàn tí mo gbé ẹbọ yìí débi tó yẹ kí n gbé dé ẹ bá ń kìlọ̀ fẹ́ ni yín wípé nǹkan ṣẹlẹ̀ o lọ́nà olùwà kùtùkóhù torí ẹni tó ṣiṣẹ́ bí yìí nǹkan jáde lórí bí ikọ́ máa ṣe bí alágànná bí bí òṣèwín bí wèrè ó lè di létí kó fọ́ lójú kó yarọ kó má lè rìn èyí tó wá ṣe pàtàkì ibẹ̀ ni wípé wọn ò gbọ́dọ̀ jọ gbé agbé òrùlé kan náà. iye òun àti ọkọ rẹ yẹn. bẹ́ẹ̀ni. wọn ò gbọ́dọ̀ gbàgbé òrùlé kan náà mọ́. bẹ́ẹ̀ni. ṣé ń gbọ́ o ó tún kù o kò sì tún gbọdọ̀ fi ilẹ̀ o ní ọmọ ṣètọ́jú rẹ̀ yóò jẹ yóò mu ni ọmọ tí yìí ní ọmọ tọ́jú rẹ̀ hmm. bí bá ti ṣe gbogbo nǹkan wọ̀nyí ah, ọlá rẹ̀ ti ṣí padà sọ́dọ̀ rẹ̀ nu òun náà ti dolówó ti dọlọ́lá. bàbá ṣé ẹ rí i pé ọ̀rọ̀ yìí ó ti gbé kan léegi ó ti di òwe àwọn àgbà wọn ní ọba rán ni ó du ọbàkún iṣẹ́ ọba ò ṣe é mọ̀ jẹ́ odò ọba ò ṣe é rọ́lù ah ọlọ́run àmọ̀ mi mọ̀ ṣe o. ẹ nǹkan mú iye ẹsọ yìí náà àti gbọ́ àmọ́ bá a ṣe máa ṣe àwa ẹbí àjọlá parapọ̀ àtọ̀jú owó ẹbí náà máa lò káṣá ti ra máa lò. ntọ́jú wa rí ká tó mú ó lájú ní bàjẹ́ ẹ kú lé ẹ kú náwó ẹ wò èyí tẹ́ wá ṣe èmi gan náà wàá jọ yín lójú iṣẹ́ ti bẹ̀rẹ̀ nù àmọ́ kinní kan mo fẹ́ o ẹ má gbàgbé kìlọ̀ o ó ṣe pàtàkì o. ṣe rí ká tó rí kìíní ká tó rí ó lágídí bó ṣe wà yìí ó ní àgídí bàjẹ́ àbí ó pè kí ni mo sọ. ṣe rí màálù òjà o ìṣe ni kẹ́ ẹ bá ní ṣe iṣẹ́ ìdáadáa ah. kára àbúrò mi kó yá kí gbogbo ẹ̀ padà sípò. ẹ wo ẹ fọkàn yín balẹ̀ ara rẹ̀ ti yá ẹ̀ ah, ń tí ó jáde tẹ̀ ti mú dẹ́yìn iṣẹ́ ti di ṣíṣe èyí tó ṣe pàtàkì ni pé ìkìlọ̀ ẹ rí i pé gbọmọgbọmọ mọ̀ ń tẹ̀ mọ́ yín létí. báwa ẹ má gbàgbé kìlọ̀. bàbá ẹ bá wa ṣe dáadáa ni o kí ibi kó padà sórí oníbi káyàsí ó padà sórí alárasí ara ah. àǹtí mi gbọ́dọ̀ yá ni ìyàkọ́ lẹ́yìn kó fún ilẹ̀ gbé. kó bá jẹ́ pé òun rẹ̀ tún wà tẹ̀ tún fẹ́ gbà lẹ́yìn màálù yìí àwa ti rẹ́dì láti fún yín ṣé wàá rí ṣé eh, àwa rè máa pa ni àbí ẹ máa la pa àwọn mọ́là. ẹ fi yún lẹ dá yún dá mi. Eh, ẹyin rè máa yanjú ah, ẹ ti dà ẹ fi yún lẹ ẹyin ẹjẹ máa wọlé ẹ máa bọ ẹ máa bọ ẹ máa bọ. Ah, àbí ẹ bá wa fa àbí ẹyin rè máa pa. ẹ fi yún lẹ. tí ìbá ṣàwọn èèyàn mi tí wọ́n rìn sọ́rọ̀ tèmi náà ni wọ́n jẹ́ kí n mọ̀ pé iná ń jó mi lábẹ́ aṣọ mo kàn ń ṣìwà wù ni. Ah. bàbá n tá à wí kọ́ làbá máa wí ẹ wà ní kémi ṣàdúrà fóun mi ì lè ṣe o mi lè ṣe torí tí wọ́n sọ fẹ́mi náà níbi tí wọ́n ti wò mí ni wípé ìjọ́kíjọ́ tí mo bá ti dáríjì òun gbogbo ohun tí wọ́n wò kúrò lára mi ló máa padà ṣé wá ti rí i pé ẹ máa yọ̀ǹda mi kí n máa lọ mi lè ṣe o. ọ̀kàrẹ̀ obìnrin ni ọ́ àmọ́ jẹ́ ìsọ kínní kan fún ọ nítorí pé wo ọmọ mi ni àròlé ọlọ́fin ìgbò mẹ́kùn ìdàrẹ́ ti ṣe bí mọ́lá wọ̀lú elúyẹmí ọmọ agbáka korobójó lójú ogun gbogbo ọ̀rọ̀ mi kìkì oògùn ni wòmí gbogbo ègún tí wọ́n sọ fún wọ̀nyí apá àmẹ́kagun ó rè dànù lórí rẹ̀ bẹ́ẹ̀ ni ègún ọ̀tá gbọ́dọ̀ mọ́ lọ bẹ́ẹ̀ lè gún ọlọ náà sì gbọ́dọ̀ má ta ègún su ìmúdò ègún ọdọ náà gbọ́dọ̀ mú su òbí wò sí gbẹ́gun àṣetó wọ́n rè dànù lórí rẹ̀ fọkànbalẹ̀ gbà mí torí ọlọ́mọfọ lódùmarè bí ọ wò tá jíbọ́lá yá mi ọmọ ẹ̀dán ọ̀rọ̀ tí gbẹ́nu léde àkóyọmọyọ. Mm wòmí bá mi wúre fún. bàbá ẹ ní kí n ṣàdúrà fún àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. ṣe fẹ́ gbọ́ mi lè risk ẹ. èmi ò lè súre fún o èmi ò lè dáríjì ẹ o Benjamin mi lè dáríjì ẹ o mi lè nífẹ̀ẹ́ ju ara mi lọ. ṣe ṣe ṣe bí wọ́n lọ bí ọmọ yìí arákùnrin náà ló sì bí fún dákùnrò tọmọ yìí kó o ro tàwọn alálẹ̀ wo mo fi ìyá mi Ajíbọ́lá bẹ̀ ọ́ Ajíbọ́lá ọmọ ẹ̀dán ọ̀rọ̀ tí gbénu léde akun yomoyomo ọlọ́yún bẹ̀rẹ̀ abirù tóóró mo fi wọ́n bẹ̀ ọ́ dákun dábọ̀ ẹ mo fi mọ́lẹ̀ ayé bẹ̀ ọ́ mo sì folódù tó má rẹ̀ bẹ̀ ọ́ Bam, mi dárí tì í má má má má jẹ́ kí wàhálà mi ó já sásán. ta ló mọ̀ nù ọ́ yìí ló jì ọ́.